وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته آه، gẹ́gẹ́ bí a fàṣẹ sọ síwájú àrí àwọn ọmọ ẹ̀yà wọ́n wá láti kó wọ́n wá láti abẹ́òkúta àwọn kan wá ní àti bọ́dà Benin sí Nàìjíríà láti sáìdì ìdíròkó lọ́hùn wọ́n lè ti débi ní nǹkan bí aago mẹ́jọ àbọ̀tá sọ kò síbẹ̀síbẹ̀ ará àwọn tí wọ́n wà nítòsí àmọ́ ìdí kan sí kejì wọn ò tètè dé ìgbà ni nímọ̀ràn wáyé pé ẹ ṣáàjì á máa bẹ̀rẹ̀ gbogbo wa tá a bá ti dé bọ̀tí ń tà ń páyà ó ní wípé ó ń ṣe tó ń kó bá ọ̀pọ̀lọpọ̀ èèyàn níbi ẹ̀sìn torí ṣíwájú amọ́rò òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam wọ̀ ó ní awwalu ma yuhasibu bil abdi yawm al-qiyamah as-salat. nǹkan àkọ́kọ́ tá a kọ́kọ́ gbé yẹ̀wò nínú iṣẹ́ ẹ̀dá níjọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkíyàmà ó tọ́ba ti yanjú sólè àlẹ́hù sá gbogbo ń tó kù níṣẹ́ rẹ̀ àbá yanjú rẹ̀ ẹni tí irun rẹ̀ ọ̀bá yanjú tí ò mẹ́hẹ̀ tí ó tẹ̀sùn wọn. irun rẹ̀ ò rí bi dúró sí pàápàá gbogbo sẹ́ẹ̀rì tó bá mú wá gbangba ajọ́ gbẹ̀ndẹ̀ alikiyama wọ́n dà lù láyà ní kọ́lá wọn ṣètò abẹ́ ńlá o a pín sí ọ̀nà mẹ́ta dọ́gbandọ́gba ìmọ́tótó ó kó wọ̀kíyàmù tólótò ìdúró nínú ìrun ìlọrùkù dáadáa ìdìde nínú gbogbo àwọn nǹkan wọ̀nyí ó dá lórí ìnàró náà ni orí ìnàró ní gbogbo ẹ wà olókòdá kan nínú mẹ́ta ó di méjì ó ní sùjádà lọ sùjádà ń gbogbo bá a ṣe ń ṣe ó nìyẹn náà kó ìdá mẹ́ta ọ́ àfikún mọ̀nàdáhà bí hákìá ẹni tó bá mú àwọn nǹkan tá a mú yìí wá pẹ̀lẹ́tọ̀ rẹ̀ tó mú wá bó ṣe yẹ kóbìlá kóbìlá tìmínìhù wà kóbìlá mínìhù sáírò amẹ̀lì wọ́n gba àrùn rẹ̀ lọ́wọ́ rẹ̀. gbogbo sẹ́yọkù tó bá mú wá gbangba ajọ́ ògbìn àlìkíyàmà wọn gbà òjíṣẹ́ náà sàrà sílẹ̀ àwọn àfikún yìí pé ẹnikẹ́ni tá a bá da ìrun rẹ̀ lù láyà kò sí nǹkan mímu tí ó mú wá gbangba ajọ́ ògbìn àlìkíyàmà tí wọ́n yẹ̀wò nù iṣẹ́ rẹ̀ subhanallah láfi gẹ́gẹ́ báwọn afa ṣe máa ń gbé kalẹ̀ nínú gbogbo tíra ìmọ́tótó. bóò la ṣe fẹ́ ṣèmọ́tótó asọ̀rọ̀ àwọn nàìjíríà àwọn nǹkan tó jẹ́ gbìn bóò la ṣe fẹ́ mú ọ kúrò tọ́jọ́ yìí pé gẹ́gẹ́ bí mùsùlùmí a gbọ́dọ̀ fún àwọn nǹkan yìí níwọ̀ wọn wọn ò sí lára àrùn bọ̀tí májẹ̀mú ni wọ́n tọ́jọ́ wípé orí wọn láàmọ ìrún lé tí wọn ò bá ti sí ń bẹ̀ ìrun náà ò sí eléyìí ló fi mú agba àsìkò tó pọ̀ díẹ̀ lórí àwọn gbogbo àwọn àlàyé yìí láti ṣe bíi àtúnsọ ní ṣókíṣókí lórí àwọn nǹkan tá a ti sọ sẹ́yìn torí àwọn ọmọ ìyá wa tí wọn ò wá jókòó kan tàbá àwọn tó yẹ pé ńgbà tí wọ́n wá. Wa wọ́n ń ṣe bí àìtètè dé díẹ̀ tó wá fa wípé wọn ò gbá àwọn ọ̀rọ̀ kan tá a ti sọ síwájú ọmọ ìyá ní kí atúntún ká tún gbìyànjú láti tún àwọn nǹkan kọ̀ọ̀kan tá a ti sọ sẹ́yìn ká tún tún wọn sọ. a sọ wípé ntí ó mókè jù. tá a máa fi mú ẹ̀gbin kúrò lára tá a máa fi ṣe ìmọ́tótó nínú Islam ó ní omi àwọn omi yìí wọ́n pín sóríṣiríṣi ọ̀nà omi tó mọ́ fún ara rẹ̀ tó ṣe mọ́ nǹkan omi tó mọ́ fún ara rẹ̀ tí ò lè má nǹkan nǹkan kan ti ṣẹlẹ̀ sí ṣùgbọ́n ó mọ ohun tó ṣẹlẹ̀ sí un kò mú kúrò ní omi tó mọ́ ṣùgbọ́n a lè fi ṣèmọ́tótó a lè fi mú ẹ̀gbin kúrò a dẹ̀ lè fi ṣèmọ́tótó kódà a lè fi tábà tọ̀ tàbí gbẹ̀ẹ́ kásẹ̀ tó má sọ pé bọ́yá kásì wẹ̀wẹ́ jẹ́nàbà tàbí haid tàbí nifas ṣùgbọ́n a lè mú a lè fi wẹ̀ ordinary wẹ̀ a lè fi fọṣọ ó má ṣùgbọ́n kò lè má nǹkan ìyẹn ni wípé kò lè mú ẹ̀gbin kúrò ẹ̀kẹta kò má kò lè má nǹkan torí condition tó wà àwa ní ètò má tó lè má nǹkan àkọ́kọ́ rẹ̀ ó ní omi òjò torí Allah subhanahu wa ta'ala wọ́n ní wa anzalna minas samai ma'an tuhura a sọ̀kalẹ̀ láti sánmà omi ní mímá kì í ṣe ẹnìkan Allah subhanahu wa ta'ala sọ fún wa yìí pé. وينزل عليكم من السماء ماء ليطهركم به aṣọ omi kalẹ̀ láti sánmà láti fi jẹ́ pé kẹ́ ẹ fi ṣèmọ́tótó kẹ́ ẹ fi mú nǹkan àwọn ẹ̀gbin kúrò àwọn ayé àkùrán lélẹ̀ èkejì màkàna aslu àlùmáyà àwọn nǹkan tó yẹ pé ìpìlẹ̀ wọn gangan omi mímọ́ ni nípìlẹ̀ ṣùgbọ́n wọ́n tún ti bọ́ sípò míì bíi kíni bíi yìnyín tàbómi tó tutù débi wípé òun náà súnmọ́ yìnyín bọ̀tùkẹ́tì ti yìnyín ó ti tutù ni torí wípé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam nínú àdúrà tí máa ṣe kó tó di wípé ó bẹ̀rẹ̀ kíra lórí mu a ní ọmọ àgùsìn ní bìnnìmáà wọ̀sẹ̀lt wẹ̀lbọ̀rọ̀t ìwọ ọlọ́run ọba fọ̀ mímọ́ pẹ̀lú omi àti yìnyín àti omi tútù táwọn nǹkan yìí bá jẹ́ ẹ̀gbin ni tí wọn bá lè mọ nǹkan òjíṣẹ́ náà sàrà sálàmù ò àwọn omi tí ń sun nílẹ̀ torí pé wọ́n ń sun nílẹ̀ ilẹ̀ míì ó lè jẹ́ ilẹ̀ bí oní amọ̀ yọ̀lá palára omi omi yẹn lè má ṣe bí ẹ ń mọ kangakanga ní ojú bá ṣe rí omi mi yóò fẹ́ jọ bí ẹ ní kọ́lọ̀ ṣùgbọ́n tá a wá bù omi lélẹ̀ ara ilẹ̀ tó ti ṣàn jáde òun ló fẹ́ ṣe bí ẹ àṣẹ́kì rẹ̀ nígbà míì. o lè má jẹ́ ilẹ̀ alámọ̀ kó jẹ́ ilẹ̀ eléèdú ní omi yẹn ti sun jáde nígbà míì ó lè jẹ́ ilẹ̀ ní àwọn nǹkan bíi irin báyìí a máa rí àwọn àmì rẹ̀ nù rẹ̀ bọ́tọ̀ omi ni ibi tó gbà jáde ni gbogbo omi tó sun nù lẹ̀ báyìí omi tá a lè fi ma nǹkan ni ó má ó dẹ̀ e má nǹkan ẹ̀kẹrin omi òkun kíni nínú àwọn sàbẹ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam wọ́n bí léèrè wọ́n ní ya Rasulullah a omi tá a máa ń gbé ká fi omi tá a gbé dání tí ó pọ̀ yìí ká fi ṣàlùwàlá ká fi ṣèmọ́tótó àtẹ̀sìnà ògbẹ́ ọ̀mù abalẹ̀ ṣáà lè fi omi òkun ṣáà lè fi ṣàlùwàlá tó sàmọ̀ yìí pé àmọ̀ wò pé omi oníyọ̀ ó ti ní tẹ́sítì lẹ́nu òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam àwọn àdáhùn tí máa mú wá. kèé mu wá láàbọ̀ yìí máa kó talent kí ló fi dá wọn lóhùn ó ní mímọ́ ni omi òkun àwọn nǹkan tí ń gbénu rẹ̀ gan tó kú sínú rẹ̀ mímọ́ ni jíjẹ àlàálì fún jíjẹ rẹ̀ fún wa ní jíjẹ ó ní máa hù omi rẹ̀ wọ̀tọ̀hó ọmọ ó lè má nǹkan àlìhìlùmọ̀ ìtẹ́tù ntí ń gbẹ́nu rẹ̀ tó kú síbẹ̀ halali ní jíjẹ rẹ̀ àwọn afáàfi sọ pé hátà àdéní yorùbá èèyàn tí ń gbẹ́nu halali ní jíjẹ èèyàn ní odò ẹ̀dá kan bẹ tí máa wà ní odò tí wọ́n máa bí èèyàn ló ṣe rí ní jíjẹ ni bí ẹja lòun náà. náà máàwù zamzam omi zamzam omi tí kí ni aṣọ rẹ̀ hafratu jibril ya ikhwan alayhi jibril ló gbẹ torí ti bẹ́ẹ̀ mẹ́tẹ́lẹ̀ kò fẹ́ tó nǹkan jibril ló fi ìyẹ́ rẹ̀ ló fi gbẹ́ ló fi ń tú asáàrù rẹ̀ nu ló fi jẹ́ pé kí ló ṣiṣẹ́ lọ́sọ̀lá ọ̀sọ̀lá ń sọ nípa rẹ̀ ó ní ń tá a bá mu zamzam fún ni tẹ́bi ń bá ń pa ọ́ tọ́ bá mu zamzam pé wọ́lọ́ ọba yómi ó yò á zàmú jẹ́rọ̀ àná jẹ́rọ̀ tíráàdà àti sọ́nbírí alọ́ umrah an bala ta madina èrò ti pọ̀ tá a bá ní ká jẹun náà táwọn èrò bá ya dé tàwáàfù yìí ò ní rọrùn láti ṣe ebi rẹ̀ ti dé alhamdulilah amẹ́tí ọ̀rọ̀ òjíṣẹ́ náà sọ̀lá àlọ́sọ̀lá náà zamzam dẹ̀ níwájú wa ìwọ ọba adẹ́dà ìwọ lọ gbẹnu òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlám sọ lẹ́nu láyé hàwà kì í sọ̀rọ̀ fẹ́nu in huwa illa wahyu ha ọ̀rọ̀ tí ọba adẹ́dà gbé sí lẹ́nu ó ní máa rò zamzam lè máa ṣórí balẹ̀ omi zamzam ní bá mú fún ni pé tá a bá ní tá a bá mú olóúnjẹ ni tí máa yó ni wọ́n lọ́wọ́ bá yó mi o torí tí mo bá ń lọ jẹun ní ìsìn kí n tó wá sí tàwáàfù kò ní rọrùn a fi ṣe tàwáàfù tá a fi ṣe gbogbo ẹ̀ àti ẹ̀ ti gbàgbé pàjẹ́ àbáwọ̀ ó ní àdúrà tí èèyàn bá fi ṣe ó ní mọ́tìnì tó fi jẹ́ wípé wọ́n máa rẹ̀kọ́mẹ́ndì tààrà fẹ́ mu zamzam ká fèsì kíbla ká dúpẹ́ fún ọba ẹlẹ́dà ká tún sọlá tó fojì ṣẹ́nu sílá àlọ́ sọ́lám ká wà tọrọ ní tàǹbà ń fẹ́. ọ̀kan nínú àwọn afa imam abdulrahman suyuti rahimahullah rahmatan wasa ó lóun mu omi zamzam ó bẹ lọ́wọ́ ba fún mi ní ìmọ̀ hadith bíi ibùnà hadith. ti ibn hajar al-asqalani jẹ́ nímọ̀ hadith bíi ti ibn hajar al-asqalani hafiz tí wọ́n bá ní hafiz ìtumọ̀ rẹ̀ ni pé ẹ̀rù jẹ̀jẹ̀ nínú ìmọ̀ pé òjíṣẹ́ ńlá sàràsílà o ṣe báyìí ó wí báyìí koda o rò báyìí tí wọ́n bá tí wọ́n bá dákọ̀ ẹlò tí wọ́n bá túmọ̀ sí ẹni míì wọ́n kò kọ ẹnìyẹn kún ni àti pé hafiz almunziri wọ́n fi hafiz almizi ṣùgbọ́n tí wọ́n bá ti ní alhafiz ẹrù jẹjẹ òní wọ́n dákọ̀ débi pé nínú àwọn afa sọ yìí pé látìgbà tó ti lọ ọlọ́run ọba ò ti fi kò tí ì fi obìnrin ní ìṣe kòǹgẹ́ orí rẹ̀ kó rí irú rẹ̀ bí lọ́mọ. Sheikhna Muhammad Nasiruddin Al-Albani rahimahullah rahmatan wasi'a ó lè mí náà gbàdé. Imam Suyuti ìgbà tó fẹ́ mu zamzam ni ìwọ ọlọ́run ọba fún mi ní ìmọ̀ hadith bíi tiẹ̀. àwọn èèyàn ní bí ò tiẹ̀ rí bíi tiẹ̀ á ó súnmọ́ bẹ́ẹ̀ torí pé kí ni ọ̀ha. <laughs> hadith ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún ọ̀hà lórí ọ̀hà sórí sọ̀rọ̀ ha ju quran lọ quran dùn ha but ó sọ̀rọ̀ dè mọ́lẹ̀ ni tọ́ọ̀bá máa dún ní máa ń gbogbo gbà ó dín bí kan ó lè lọ mọ́ ọ lórí láàrin ọ̀sẹ̀ tọ́ ó ìwà ni ṣùgbọ́n ó dìbò àwa fẹ́ mu wá kó tó ọ mọ́lẹ̀. tọ́nà bá fẹ́ bá ọ ó lè jẹ́ pé kọ̀rọ̀ ló ti yí ti wọ́n tọ́ fọ ọmọ lẹ̀ gbangba wọ́n rò pé ó ti wà mẹ́rin ọmọ ọ rí pé kíní ti lọ òjíṣẹ́ náà bá sọ́nà ẹ̀ débi ẹ bá múlẹ̀ ń rìn ẹ máa fà ẹ ń sùn ẹ máa fà ẹ jókòó ẹ fẹ́ jẹun kó fi di bára bárakú èèyàn tẹ̀ bàtí lọ́rùn ni bíi ti fatia kó fi jẹ́ pé bó ṣe yẹ kó kò síbi tí wọ́n ti lè jíyàn téèyàn ò lè ka fatia èyí téèyàn hàn náà kò fi bẹ́ẹ̀ zamzam ó ní ọlá tó pọ̀ but ìní ọlá rẹ̀ yìí kò túmọ̀ sí pé a lè fi ṣàlùwàlá torí pé kí ni omi ni ọmọ ó lè má nǹkan ẹ̀rí wá látọ̀dọ̀ imam ali ibn ali radiyallahu anhu anna rasulullah sallallahu alayhi wa alihi wa sallam pé òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam dáhà bí sajal min mahi zamzam ó ní kí wọ́n bọ̀ ń bu òǹdíwọ̀n kékeré zamzam wá ìgbà wọn bu wá fún fashariba minhu òjíṣẹ́ náà sallallahu mú ń bẹ̀ wọ́tọ́wọ́dà ọ̀dẹ̀ sì ṣàlùwàlá zamzam alẹ́ fi ṣàlùwàlà amú ẹ̀kẹfà wá pé omi tọ́jẹ́ rí pé kọ́lọ̀ rẹ̀ ti fẹ́ change ìtọ́wò rẹ̀ àti òórùn rẹ̀ gan ó ti fẹ́ change but kí ló fà bọ́yọ́ pẹ́ńlẹ̀ nípìnlẹ̀ kò sí ní tó ṣe abua ọdẹnu drum ọwa pẹ́ńbẹ̀ tàbí ibi tó tóbi kan ó pẹ́ńbẹ̀ tàbí ó lè má pẹ́ńlẹ̀ kí àwọn ewéko kí a máa jábọ́ sínú ẹ̀ látara bẹ́ẹ̀ a máa ṣe pé ah, kò é ṣe bá a ṣe fi sí ni ẹ̀ẹ́ a lè fi a lè fi ṣèmọ́tótó. tàbí nǹkan tó má bọ́ sí but òǹdíwọ̀n tó bọ́ sí un ìmọ̀ alẹ́ tí n tó kù á sọ pé omi náà lélẹ́yìí tàbí n tó bọ́ sí un tó dẹ̀ jẹ́ tọ́ mọ́ ìgbà tó pòórá mọ́ a lè yọkùn ń bẹ̀ mọ́ but n tà ń rí tí ń omi náà lọ. tó yapa sí nǹkan yòókù mẹsẹlẹ lẹ́hàn ok ìgò kóòkì tó tóbi àwa dà sínú bucket omi làṣẹk kọ́lọ̀ rẹ̀ ó change àbí bẹ́ẹ̀ kọ́ kì í ṣe kọ́lọ̀ rẹ̀ nìkan ìtọ́wò rẹ̀ gan ó change ẹni tó bá wà ò ní perú nǹkan báyìí lómi torí pé kí ni ntọ́ dà sí ntọ́ dà sí àti ntí wọ́n dà sí ntí wọ́n dà sí kéré débi wípé kò pọ̀ tó ń tá a lè sọ wípé a ó pòórá mọ́ nínú tòmọ́tò wọn yẹ bí dúrọ́ọ̀mù ńlá kan ni tómi ẹ̀ pọ̀ bá a bá da kọ́ọ̀pù gan sí kí ni ó ṣẹlẹ̀ a pòórá mọ̀ tó jẹ́ pé ẹnikẹ́ni tó bá wá bí ìbá ṣe pa àsọ fún wípé wọ́n ta kóòkù sí o yóò ń dọ̀rọ̀ pé ah, omi lélẹ̀ èyí tí nǹkan tó dà sí pòórá mọ́ bẹ́ẹ̀ tó jẹ́ wípé tá a bá rí i tí wọn ò bá sọ fún ẹni tá náà lómi a lè fi mọ̀ nǹkan nà kì í ṣe lẹ́yìn nìkan alimẹ́wàá lẹ́dí kọ́lẹ̀ tẹ̀wọ̀n nàjàsà kọ̀ọ̀lẹ́tẹ̀tì nàjàsà omi tí nàjàsà po ooru ma ṣùgbọ́n nàjàsà tó rú ma yìí kò yí kọ́lọ̀ rẹ̀ padà kò yí òórùn rẹ̀ padà kò yí ìtọ́wò rẹ̀ padà tí wọn bá sọ fún wa gan a lè mọ̀ pé nǹkan kan bọ́ sínú ẹ̀ omi báyìí a lè fi ṣèmọ́tótó torí pé kí ni ibi odò kan wọ́n sọ fún jìṣẹ́ lẹ́sọ̀lá àṣìlá pé ah odò yìí oríṣiríṣi nǹkan ni wọ́n máa ń dà síbẹ̀ òkú ń bété táwọn obìnrin bá ṣe nǹkan oṣù tán ní tí wọ́n fi ṣe nǹkan oṣù wọ́n máa lè jù síbẹ̀ oríṣiríṣi ni wọ́n máa ń dà síbẹ̀ ṣùgbọ́n torí kómi ẹ̀ pọ̀ àlè rí ìtẹ́kì rẹ̀ lára rẹ̀ àwọn nǹkan ti pòórá mọ́ nínú wọ́n wá pe àkíyèsí òjíṣẹ́ náà sílà àlọ́sílàm sí omi yìí nígbà tí wọ́n lọ buwá fún un torí àwọn ń wò wípé omi yóò lè ṣe mọ́tótó òjíṣẹ́ náà sílà àlọ́sílàm wa sọ yìí pé alimau tahir wa fi riwaya tahur ó ní omi dájúdájú ìnàlmá dájúdájú omi o mímá lomi láàyàn jésùfù ṣe nǹkan kan ò lè sọ́dẹ̀ gbin lópin ìgbà tó jẹ́ pé a rí ketekete báyìí tí wọ́n sọ fún yàn ń taari omi ni ń tí wọ́n ló dà sí nǹkan tó lè yà sọ́tọ̀ pé nǹkan ni. ó tún wá fi kún wípé idha balagha al-ma'u kullatayn lam yahmil al tómi bá ti pọ̀ débi wípé n tá a dà sí a lè rí àpẹẹrẹ kò gbé dọ̀tí omi mímọ́ ni tá a lè lò kì í ṣe ẹnìkan omi tá a lò kù èyí tá a fi ṣàlùwàlá ni tàbí èyí tá a fi wẹ̀ lópin ìgbà tí ìbá ti ń ṣe yí pé nàìjà sàlárí ń bẹ̀ báyìí tó yí àwọn àpèjúwe rẹ̀ mẹ́ta yẹn papọ̀ padà omi mímọ́ ni tá a lè fi ṣèmọ́tótó kò wá ṣe léyìn nìkan ẹ̀kẹsàn omi tá a gbé gbóná tàbí omi gbóná torí àwọn kan mú ntí wọ́n rò pé hadith ni wá tí ó dẹ̀ fẹsẹ̀ múlẹ̀ wípé la taqsilu bil ma'i al mashmash ẹ má fi omi tó lọ́wọ́ọ́rọ́ tàbí tó gbóná ẹ má fi ẹ má fi wẹ̀ fàyínáhu yóò rẹ sọlbàrà torí máa mú ẹ tí máa fa ẹ̀tẹ̀ kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ torí pé a rí i pé Umar rẹ̀dí àlánù omi tó bá fẹ́ lò nígbà tó tútù bá dé láti fi ṣàlùwàlá ni tàbí láti fi wẹ̀ yìí máa gbé gbóná kó tó lò ó rẹ̀dí ara àná ìdàkejì omi omi tó jẹ́ yí pé ó mọ́ ṣùgbọ́n kò lè má nǹkan ó ní omi tó jẹ́ wípé ń tá a lè lò àwọn nǹkan ìmọ̀ ó wá dà sí débi wípé a lè pe eléyìí lómi mọ́ mọ́sálẹ̀ a máa pẹ̀rẹ̀ kókò alẹ́ kan ó lè jẹ́ ètò parẹ́ tó náà fẹ́ dàbí omi bí sprite a wá rí omi nínú gbá kékeré wọ́n wá da sprite sí dájúdájú yóò parẹ́ yóò fẹ́ dàbí omi ṣùgbọ́n tó bá kan ẹnu ńkọ́ dídùn rẹ̀ á mọ̀ pé eléyìí ó ti yapa sí ń tá a mà lómi irú eléyìí tí ì ṣe wípé ibi tómi yìí ti sun wá láti pìlẹ̀ bọ́yá ara alẹ̀ yẹn ó ní nǹkan bíi dídùn dídùn ànílò omi eléyìí láti fi ṣèmọ́tótó ṣùgbọ́n a lè mú a lè fi fọṣọ a lè fi wẹ ordinary ìwẹ̀ a lè fi fabọ́ a lè fi ṣe nǹkan omi abala kẹta tá a sọ wípé kò má kò dẹ̀ lè má nǹkan omi tí nàìjíríà bọ́ sínú ẹ̀ ìtànpẹ̀ ní nàìjíríà ó ní ẹ̀gbin ẹ̀gbin àti ìdọ̀tí ó lè yàtọ̀ mẹ́tẹ̀lẹ̀ ìtọ̀ àlekàkúndọ̀tí èyí ń tà ní fi ṣe tàbí kọmú tàbí kẹlẹ̀bẹ̀ ṣùgbọ́n kì í ṣe kíni kì í ṣẹ̀gbin àwọn kí wọ́n á ní àwọn nǹkan ẹ̀gbin kí ni tá à ń pè lẹ́gbin nínú Islam kí ni àkọ́kọ́ rẹ̀ ọ̀rọ̀ ìtìlẹ̀ àdèmí wà bọ́ọ̀lù ìgbẹ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn àti ìtọ̀ rẹ̀ amú ẹ̀rí wa òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ó ní tọmọdé gan tí ò tí ì máa jẹun a gbọ́dọ̀ bomi wọn tó bá jọkùnrin ṣùgbọ́n tó bá jọbìnrin fífọ̀ ló gbọ́dọ̀ jẹ́ kìdẹ́ ṣe ẹnìkan òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam. ó ń kọjá ní ẹ̀gbẹ́ sàárè kan Allah subhanahu ó wá fi hàn án n tí ń ṣẹlẹ̀ nínú sàárè yẹn òjíṣẹ́ náà àwọn abánújẹ́ àwọn méjì tí wọ́n bẹ nínú sàárè sàárè àti kejì wọ́n wà nínú ìyà nísìn kì í ṣe ń tó lágbára tí wọn ò lè mójútó nígbà tí wọ́n fi wà láyé ó ní àkọ́kọ́ nu wọn tó bá tọ̀ kèyí mára dáadáa òróró tọ̀ tàbí àwọn nǹkan ẹ̀gbin yóò ṣẹ́kù sí lára kò mójútó èkejì olófòfò ni òjíṣẹ́ náà tí wọ́n fi ń túmọ̀ sí pé ẹ̀gbin nàìjíríà onítọ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam amú ẹ̀rí wá wípé ó ti bẹ̀rẹ̀ ẹ̀rún súnà ni wípé tá a bá kírun ká kí pẹ̀lú bọ́sẹ̀ yálà bàtà tàbí sọ́ọ̀kì tàbí kófù bàtà aláwọ̀ tí máa kọjá kókósẹ̀ lójijì òjíṣẹ́ náà sọlá àṣùlá wà nínú ọ̀run wọn bá rí tó ń bọ́ ọlẹ̀ àwọn sàbí náà bá bọ́ tiwọn bàtí òjíṣẹ́ náà sọlá àṣùlá ṣe tán ó ní kí ló dé tẹ̀ ń fi ń bọ́ bàtà yín lórí ìrùn wọn nítorí páàrí yín tẹ̀ ń bọ́ tí làwọn náà fi bọ́ tiwọn ó ní bẹ́ẹ̀ ni mọ̀láìkà Jibril alayhi salam òun ló sọ fún mi lórí ìrùn pé mo ti tẹ ìgbẹ́ mọ́lẹ̀ ni mo fi bọ̀ nítorí náà tẹ́ẹ̀ bá ń ti ń bọ bàtà bọ̀ sí mọ́ṣáláṣí kẹ́ ẹ tó wọlé ẹ wo abẹ́ rẹ̀ wò tí nǹkan ẹ̀gbin ìgbẹ́ tó bá wà ń bẹ̀ ẹ fi gbólẹ̀ dáadáa kẹ́ wọ mọ́ṣáláṣí tó ń túmọ̀ sí pé kí ni ìmọ́tótó nǹkan ẹ̀gbin tó bá wà lábẹ́ àbàtà mímọ́ rẹ̀ ní wípé ká ni ká gbó mọ́lẹ̀. tá a bá lo omi kò sí tó burú bẹ̀ torí ló wà áàlà but tó jẹ́ súnà rẹ̀ òní wípé kí ni ká fi kó fi mú ká fi mú kúrò nǹkan oṣù obìnrin ẹ̀jẹ̀ nǹkan oṣù tó bọ́ṣàṣọ tá a wọ̀ kí n láà ṣe ṣe sí bó o ní òfin rẹ̀ òjíṣẹ́ lọ́sọ̀lá àṣírẹ́ ní òkìhí gbèdéke ẹ̀figi tàbí nǹkan kan ha ẹ̀jẹ̀ yẹn kú o wọ́kìsìrì máa yí wọ́sídọ̀ ẹ̀ wá fọ̀ tẹ́ ẹ bá fọ̀ ẹ wá bíi sídọ̀ tábà rí sídẹ̀p ọṣẹ ká ẹ wá fi si ká ẹ fi fọ̀ kúò yóò mú asar ìlapa ẹ̀jẹ̀ yẹn kúò yóò mú ìrìn ilẹ̀ rẹ̀ nínú aṣọ yóò mú kúrò ọṣẹ tẹ́ ẹ fi sí yóò jẹ́ ọjà fíkán aha àfọ̀ á fi nǹkan tó dùn tó lè mú òórùn rẹ̀ kúrò á fi sí. ẹ̀kẹta wẹ̀dí tá a bá tọ̀ tán nǹkan kan lè máa jáde bíi tọ́ lẹ́yìn ìtọ̀ ẹ̀gbin ni wọ́n fẹ́ ká fọ̀ ọ̀ràn ni pé ká kílẹ̀ kẹrin alimọ́bí atọ́kùn ìjẹ̀gbádùn ìmọ̀ ọkùnrin tọkùnrin ìyẹn ni wípé ọkùnrin ronú àti súnmọ́yàwó rẹ̀ tàbí ṣáhàwátán àti ní súnmọ́yàwó rẹ̀ tàbí ronú ìbálòpọ̀ pẹ̀lú obìnrin abẹ́ rẹ̀ wá tutù omi tó jáde ẹ̀gbin ni. Ali rọ̀díàlá ànúhù ìgbà tó ṣẹ̀ṣẹ̀ o. ó ní ọmọ ń wá fún mi gbogbo ìgbà torí bọ̀ torí ipò tí mo jẹ́ sójìṣẹ́ náà fìlà pé ọmọ rẹ̀ wà nù lé mi ojú ń tì mí mi ì lè béèrè. mo wá rán ẹnìkan nínú àwọn sàbí kó bá ń béèrè tó bá jẹ́ pé gbogbo ìgbà nǹkan báyìí máa ń jáde fún yàn bóò ní kéèyàn ṣe ṣe tó ń tó bá sí pé ṣé àáwẹ̀ fún yẹn náà ni tọ́lá tọ́kùn kí ni atọ́kùn àtọ̀ ni òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́lá wa sọ pé idha wajada ahadukum dhalik alaikum salaam tẹ́nì kankan nu yín tó bá ríru eléyìí fọlìyẹ́ndà fọ́rjọ kó mú omi kó fi wọ́n abẹ́ rẹ̀ fọlìyẹ́tọ́wọ́dà wọ́dọ́ àwọlé sọ́ra kọ́ wa tún àlùwàlá ṣe torí wípé ọjà àlùwàlá ọba àlùwàlá jẹ́ ẹ̀gbin ni nínú ẹgbàá wọn mi ó ní lèyẹ́kùsẹ̀ zákàràhù wà òǹṣẹ́yẹ́ kọ́ fọ́ a abẹ́ rẹ̀ kọ́dẹ̀ fọ̀sàlẹ̀ náà ibi ẹ̀pọ̀n rẹ̀ dáadáa tó ń túmọ̀ sí pé kí ni bóòlù á ṣe mú kúrò á fọ abẹ́ á fọ ẹ̀pọ̀n á mú omi á bù wọ́n ibi tí ó ta sí níbẹ̀ àwọn ibi tó bá ìmọ̀ aṣòkòtò ni o ìmọ̀ pàǹtì ni o ìmọ̀ aṣọ ni ọ̀nà tá a gbà mú yẹn kó ń bẹ̀ lì nàìjáfà yẹn kó ń bẹ̀ lì pé ó ti di bí oríṣìí mẹ́rin márùn-ún ní bá a ṣe múnàjásà kó tá a ti sọ nísìn fífọ̀ pẹ̀lú omi fífi gbolẹ̀ híha àti ìbomi sí ìyẹn fún ti nǹkan oṣù ẹ̀jẹ̀ nǹkan oṣù eléyìí àfọ̀ abẹ́ àfọ̀ ẹ̀pọ̀n àwọn abi tó bá níbi ara aṣọ á ṣe ni ààbò mi wọn. eléyìí ó jẹ́ nínú dẹ̀kùn tó wá nínú ẹ̀sìn Islam tí wọ́n bá ní wíwẹ̀ la máa wẹ̀ fún eléyìí ní gbogbo ìgbà kí ni ó ṣẹlẹ̀ haraj ìnira torí eléyìí wọ́pọ̀ nínú fún gbogbo ọkùnrin tó bá pé tó bá ti di pé ara ń béèrè ó ronú ìyàwó rẹ̀ lásán tàbí ó jáde lọ síta ó ó rí ìríkùrì yóò ti di pé ara ó gbogbo ó ti di pé tutù àdámọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn lélẹ̀ nàìjáfà ni bóò la ṣe mú kúrò àfàbẹ́ àfọ̀sàlẹ̀ náà ní àwọn ibi tó tí àpẹẹrẹ kínní wà lára ààbò omi wọn èyí tí mo dé yìí ẹ̀karùn-ún alimẹ́tẹ́tà mẹ́tẹ́tù òkúńbètè ẹran tó kú ẹran tá a lè jẹ àgbò ràkúnmí àtàwọn ẹran tá a lè jẹ tí wọ́n kú òkú mbètè ni wọ́n nàjàfà ni torí wípé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ó rí àgbò tó kú kalẹ̀ ó ní a ah, ẹ̀ẹ́dẹ̀ ṣe àǹfààní pẹ̀lú ẹ̀ wọn ló ti kú ni bẹ́ẹ̀ lórí tó ti fún wọn ní ẹ̀kọ́ tẹ́lẹ̀ pé làásùwò páàlè lò mọ́ ńgbà tó ti rí jìnnà jásà òjíṣẹ́ náà sáà sí làwọn sọ pé ìdá àdúbìrà ìdá àdúbìrà ihab awọ rẹ̀ tá a bá ti na rárá yorùbá là ń fẹ́ tàbá ti tàbá ti ó ní gbólóhùn nǹkan tí Yorùbá máa ń lò. àlàyé ló ń ṣe wọ́ọ̀dù kan wà tí Yorùbá máa ń lò assignment wọ́n mú tàgìrì tàbí irú tàbá àwọn nǹkan tó jọmọ́ báwọn awọ rẹ̀ wọ́n fi gbó lẹ́yìn wọ́n bàrúkàláfì wọ́n fi hu tí a bá ti hu un awọ òkú ń bete un ó ti di ń tó mọ́ ṣùgbọ́n kó tó di wípé a ṣe bẹ́ẹ̀ bí òkú ń bete yẹn ṣe jẹ́ ẹ̀gbin bẹ́ẹ̀ náà ni awọ rẹ̀ ṣe ni ẹ̀gbin. E tọ́yà pàṣẹ tó bá jẹ́ pé adú ni nídùú ti ṣẹ̀rẹ́ à kí lẹ́ran ẹ̀ jẹ́ mímọ́ halal ọmọ awọ rẹ̀ náà ń kọ́ ọmọ àhún àhún o awọ ẹran tá a pa ní halal mímọ́ ni halal mímọ́ ni naam ẹran tá a pa ní halal àmàṣàlàyé rẹ̀ níwájú ẹ̀jẹ̀ rẹ̀ ìtọ̀ rẹ̀ gbogbo ntọ́jáde lára rẹ̀ kìí ṣe nàìjásà mímọ́ ni fàáhìm eléyìí pàtàkì mùsùlùmí wọ́dọ̀ mélèé gẹ́gẹ́ bá ṣe mú wá níwájú nínú ọdún léyà àwọn sàbẹ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlá wọn wà pẹ̀lú rẹ̀ wọ́n ṣiṣẹ́ ẹran ẹ̀jẹ̀ ẹran ìgbẹ́ rẹ̀ ìtọ̀ rẹ̀ ọ wà lára aṣọ wọn kò sí bí yóò ṣe ṣiṣẹ́ ẹran à ń gúnra ni wọn tí ilé yóò ní tẹ̀lẹ̀ ìtọ̀ ìgbẹ́ àti ẹ̀jẹ̀ ẹran wà lára wọn wọ́n dẹ̀ ti wà nú àlùwàlá tẹ́lẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà nínú musannif ibn abdulrazak wọ́n wá gbé kan mọ́ dúró pẹ̀lú ìgbẹ́ àtìtọ̀ àtẹ̀jẹ̀ tó wà lára yìí ìrò rẹ tún wá wà níbi ojú ọ̀kan nu wọn kí ló wá ṣe ó fi ìkànnà já ó fún ẹ̀jẹ̀ àti ọyún rẹ̀ ó dẹ̀ ṣe takbiratul ihram ó ń tẹ̀lé máàmù lẹ́yìn òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣà gbogbo eléyìí. ọba adẹ́dà kí í fi nǹkan kan bò tó bá ti ṣẹlẹ̀ tó jẹ́ yí tó tẹ ẹ̀gbin mọ́lẹ̀ gan tó mú wo bọ́ sórí irun kò yẹ kó bò kí ló ṣe ọ̀ràn wá láti keje wá sọ fún pé ti tẹ̀gbẹ́ mọ́lẹ̀ o lórí rẹ̀ ọlọ́run ọba gbàgbé túmọ̀ gbogbo ohun tí wọ́n ṣe yìí wà lójú tó ń fi rinlẹ̀ pé ìgbẹ́ ẹran jíjẹ ẹran tá a lè jẹ ni àgbò ni ewúrẹ́ ni ni gbogbo àwọn ẹran tá a lè jẹ báyìí ìtọ̀ rẹ̀ ìgbẹ́ rẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ mímọ́ ni kì í tún wá ṣe ẹnìkan ẹ̀jẹ̀ wa gan-an tó jáde lára wa kì í ṣe bẹ́ẹ̀ náà sì ni kí ni ọyún tó jáde. Now, okumbete najasa ni ẹran ẹlẹ́dẹ̀ najasa ni gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá sọ yìí pé ẹni tí ó bá ń ta ayò bagamond bagamond ni bí ayò bíi tẹ́tẹ́ game of chance ó ní bí ìgbà tó tọwọ́ rẹ̀ bọ ẹ̀jẹ̀. E àti ẹran ẹlẹ́dẹ̀ ni eyín ìdọ̀tí ẹ̀gbìn tó ń túmọ̀ sí pé kí ni ẹran ẹlẹ́dẹ̀ ẹ̀gbìn ni bẹ́ẹ̀ náà ni ajá òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam sọ pé tájá bá ti tẹnu bọ gbáà yín ìgbà tó mi wà kí ló ní ká ṣe ó ní àkọ́kọ́ ẹ yí dànù torí pé kí ni ẹ̀gbin ni ó dẹ̀ ti ó ti mẹ́gbin wọ̀ ọ́ tí ìbá ṣe kó jẹ́gbin ká mọ̀ pé ká yí nǹkan dànù bànánù ìbá ìṣe bànánù òjìṣẹ́ lọ́sà àṣìláàmù ní sọ́bẹ̀ ó ní ẹ yí dànù kò wá sọ pé ká yí dànù nìkan ó ní àáfọ̀ igbá yẹn lẹ́ẹ̀mejì èyí tó gbẹ̀yìn rẹ̀. Eh, kí náà fi fọ yẹ̀pẹ̀ níbi tí ajá jẹ́ ẹ̀gbin dé tó ń túmọ̀ sí pé ajá ẹ̀gbin ni gbogbo ẹran ẹran sìbá wild animals kìnìún àmọ̀tẹ́kùn ẹkùn gbogbo wọn báyìí ẹ̀gbin ni wọ́n bẹ́ẹ̀ náà ni kẹ́tẹ́kẹ́tẹ́ tilé ẹ̀gbin ni ẹ̀kẹwàá jẹ̀láàlà ẹran tó jẹ́ pé ìpìlẹ̀ rẹ̀ halali ni fún wa ní jíjẹ bíi kíni bí àgùntàn ṣùgbọ́n torí pé ń tí rìn lágbo ajá òun náà wá ń ṣe kíni oúnjẹ gbẹ́ oúnjẹ ìdọ̀tí a gbọ́dọ̀ kì í mọ́lẹ̀ pé a mú àdúrà máa jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ àfìgbà tí àwọn ìdọ̀tí ẹ̀gbin tó jẹ sára wọn kúrò lára ló fi jẹ́ pé ká tó a dè mọ́lẹ̀ tá a máa fún ní oúnjẹ gidi jẹ gbogbo àwọn jàǹjà àti sẹ́kù ẹ̀gbin yẹn yóò ti kúrò ní ara tó ń túmọ̀ sí pé kí ni ẹran tó jẹ́ halali nípìlẹ̀ tó náà wá ń jẹ ẹ̀gbin ó ti di ẹ̀gbin àmọ́ òun tiẹ̀ kó tó di pa jẹ́ o èyàn ni wọ́n pè ń jalala kó tó di pa jẹ́ á mọ́lẹ̀ eléyìí yapa sí ti adìyẹ o àwọn ẹranko la sọ. So àsọ ẹyẹ jíjẹ kí ló yọ adìẹ kúrò ń bẹ ọ̀kan náà àwọn sáré ìṣẹ́ lọ sọ̀rọ̀ àlọ́ sọ́lọ́ òun jẹ́ ẹran adìẹ ọ̀kan tí ìmọ̀ yẹn ò tí ì dé bá ọ wá ta kété òun wò wípé òun ò ní jẹ́ ń tòun wọ́n wá ní súnmọ́ bí jẹ́ àjẹ́ fọlọ́mìyẹ́dùnú. No? min ta'ami kò súnmọ́ fọ̀kọ́lá ọdún ẹni tó ń jẹ nínú àwọn sàábé yẹn tún sọ pé súnmọ́ bí jẹ́ á jẹ́ ọ̀wà ní rọ́í ó tún fi ń yẹ yí pé rọ́ìtú rasulullah sallallahu alayhi wa sallam yakulu minhu èmi rò jíṣẹ́ náà sàlá sàlám ti ń jẹ́ o. ntí ẹni wá fi dá sàábé yìí lóhùn ni wípé inni ra'aytuhu yakulu shay'an fakazatuhu mo rí tí ń jẹ nǹkan ẹ̀gbin ní mi fífẹ́ jẹ́ a sàbẹ̀ wa dá lóhùn wípé a ntí a tún òjíṣẹ́ náà sàrà sílà mọ̀ pé ó ń jẹ̀gbin báyìí ẹdìyẹ pẹ́pẹ́yẹ àtàwọn arú nǹkan báwọn kò sí bá a ṣe túlẹ̀ níbi tí ń ti ń salẹ̀ jẹ kò lè ṣàmórí bọ́ wípé ó ṣe kí ni yóò jẹ̀gbin. èyàn ò sọ di nǹkan ẹ̀gbin bẹ́ẹ̀ náà dẹ̀ ni ẹyin rẹ̀ àti àwọn nǹkan tó jọmọ́ báyìí tó wá látara rẹ̀ eléyìí ni àwọn nǹkan tó jẹ́ ẹ̀gbin tí a gbọ́dọ̀ yẹra fún tá a dẹ̀ gbọ́dọ̀ mọ̀ dáadáa. aláàfin àjẹkù. tàbí àmukù àwọn nǹkan tó mọ́ àmukù wọn tàbájẹkù wọn mímọ́ ni mọ́sálẹ̀ èèyàn jẹ nǹkan kù tàbó lomi kù yálà ènìyàn yìí jẹ́ mùsùlùmí tàbí kìí ṣe mùsùlùmí mímọ́ ni tàbí ntó háyà Qur'an tó sọ pé innamal mushrikun najasun àwọn tí ì ṣe mùsùlùmí àwọn ẹlẹ́bọ ẹ̀gbin ni wọ́n ẹ̀gbin ma'nawi ni èyí ò ní wípé wọn ò ní tawhid wọn ò mú ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala lọ́kàn ṣoṣo ló fi jẹ́ pé ńgbà tá à ń sọ̀rọ̀ mọ́tótó àní kírun ìmọ́tótó tó kọ́kọ́ pàtàkì ta a gbọ́dọ̀ mú wa ó ní ìmọ́tótó máàlẹ́wí ìmọ́tótó tọkàn tọ́jà pé tí ò bá mọ́ kò sí ní tá a lè ṣe sára tí ọlọ́run ọgbà ẹ̀sìn wa kí ni eléyìí tẹ̀hìd mọ̀pẹ́ ọba adẹ́dọ̀ subhanahu wa ta'ala ọ̀kan ṣoṣo ni o ó lékè ọ̀la lórí ọmọ ń tàn rò ọgbọ́n ń tàn sọ orí wájú rẹ̀ la àti bọ́ sí kíni haram àti bọ́ sí ìgbàlá àgbàlá ìwọ̀ àtọ̀wọ̀ báyìí a gbọ́dọ̀ ṣera wa lọ́wọ́ ló fi jẹ́ pé takbir àkọ́kọ́ tá a ṣe wọ́n pè ní kíni ọ̀ràn yẹn ni takbiratul ihram ìṣe takbir pé gbogbo nǹkan tó jẹ́ ẹ̀tọ́ fún wa tẹ́lẹ̀ tá a lè ṣe a lè ṣe mọ́ báyìí torí a ti wà nínú ipò ọ̀wọ̀ níwájú ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala tá a bá ṣe gbogbo àwọn ìmọ́tótó tara kí eléyìí ò bá rinlẹ̀ irun yẹn ò ní wúlò ló fi jẹ́ wípé nǹkan àkọ́kọ́ tá a gbọ́dọ̀ jẹ́ kó rinlẹ̀ nínú ọkàn wa ò ní wípé a fẹ́ ṣèjọsìn yìí fún ta ni Allah subhanahu wa ta'ala nìkan eléyìí pàtàkì. lẹ́yìn eléyìí amúkù tàbájẹkù èèyàn yálà kèfèrí àbí mùsùlùmí ni ọmọ gbogbo nǹkan tá a bá máa jẹ ẹran wọn tó jẹ́ pé halal ní jíjẹ fún wa ntí wọn bá jẹ kù ntí wọn bá mu a lè jẹ a lè mu àgbo ń omi tá a gbé lẹ̀ ó tẹnu bọ̀ a lè mú a lè jẹ tí ìbá ti ṣe pé àgbo yẹn o ó ti kó sí ọṣẹ ẹ̀jẹ̀ dọ̀tí tán ó wá ti dọ̀tí yẹn bọnú gbá omi tó jẹ́ wípé ọba omi jẹ́ ìmọ̀ kọ́lọ̀ rẹ̀ tèstì ẹ̀ tàbí kí ni tàbí òórùn rẹ̀ gbogbo nǹkan tá a lè jẹ amúkú wọn àjẹkù wọn mímọ́ ni nínú Islam àwọn nǹkan tá a lè jẹ tí ì ṣe halal ni pé ká jẹ wọn gbogbo nǹkan tá a lè jẹ tí wọ́n bá tẹnu bọ nǹkan wọ́n jẹ kù ni o wọ́n mú kù ni o a lè jẹ wọn a lè mú wọn àyàfi ẹranko kan ṣoṣo ó ní olóńgbò. Olongini. musu na afabani abi o kọmẹtẹ tata n pinna nu abi na kinari wọn wa ọkan nínú àwọn obìnrin sọ abi na sọdọ nana aisha rọdẹ alọhana ọwọ adi ọdọ nana aisha rọdẹ alọhana ọ n kí nana aisha wa tọka sí fún si na sílẹ̀ yẹn na nana aisha tó kírun tán ọba jẹ́ ń bẹ̀ ẹni tí wọ́n náà wá dúró wọ́n á ń wò kí nana aisha fẹ́ ṣe sí ntólógò tó ti tẹnubọ̀ tó ti jẹ́ ìgbà tó sálámà nù ó dẹ̀ gbé ibi tí olóńgbò jẹ yẹn ló náà jẹ arábìnrin wa ń ṣe àgbàyanu nana aisha wa dá lóhùn pé iná àlẹ́ sẹ́kù kìí sẹ́gbìn iná hamina tawafin aleikum wa tawafa òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlàm sọ wípé nínú àwọn ìfararò ẹranko kan tọ́lọ̀ ń dá pé kí wọ́n máa fararò wá kí wọ́n máa rìn yí wa ká nínú àwọn ẹranko òun ló ló ń gbò jẹ ẹran rẹ o ó lè má jẹ halal fún wa ní jíjẹ o ṣùgbọ́n àjẹkù wọn àmukù wọn kì ṣe ẹ̀gbìn. àwọn nǹkan tí ẹranko tó jẹ́ haram tí wọ́n bá tẹnu bọ̀ bí ajá tájá bá ti tẹnu bọ̀ nǹkan ojú oúnjẹ ojú omi a lè jẹ́ oúnjẹ ẹ mọ́ a lè mú mi ẹ mọ́ bẹ́ẹ̀ náà ni àwọn kẹtẹkẹtẹ bẹ́ẹ̀ náà lẹ́lẹ́dẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn ẹranko white animals àwọn ẹ̀kọ́ olóró bíi kìnìún bíi ẹkùn làwọn bá ń bá yẹn lọ. àwọn kankan wá wà tá a lè máa rò wípé bóyá nàìjásà ni wọ́n tí wọ́n ṣe nàìjásà kí ni àkọ́kọ́ nu wọn mani àtọ̀ gangan fúnra ara kì í ṣe nàìjásà tá à ń bá wò wípé wọ́n wá ṣe ní ká wẹ̀ ń bẹ̀ a dá wọn náà ló ń pé wọn ò wá sọ pé káwẹ̀ tá a bá tọ̀tàn àbí kìí ṣàforígbé kalẹ̀ ọ̀rọ̀ násù lélẹ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam nana Aisha ni tó wa tán aṣọ rẹ̀ aṣọ àpọ́nlé rẹ̀ màá ní yìí máa ń wà lára èyí tó bá ti gbẹ màá mú ọwọ́ màá fi hun átadànù àmì ibi tó wà yẹn yóò sì wà lára rẹ̀ yóò dẹ̀ fi lọ kírun ṣé ètò tadànù lára rẹ̀ yẹn ṣó pọ́síbù kó má rò pọ̀ mọ́ mọ̀ ní ìtòbìnrin ṣó pọ́síbù ẹ̀jẹ̀ ara pa méjèèjì. mọ̀ní ìtì obìnrin yẹn náà o kì ṣe kí ni kì ṣe nàjàsà. ó ní nígbà míì mo bá sí kí n fọ̀ kò sọ nǹkan kan fífọ̀ tó fọ̀ yẹn ó ní ṣùgbọ́n àpẹẹrẹ rẹ̀ ó sì wà ń di nàjàsà nígbà tí ìṣe pé nọ́ọ̀sù wa kí idẹ́ ẹ̀ ṣe wípé òjíṣẹ́ ńlá làṣà àṣùlà ńlọ́pàá láṣẹ tá a dẹ̀ rí nọ́ọ̀sù tó sọ pé fọ́ ṣe bí wọ́n máa ń tutọ́ sínú mọ́ṣáláṣí tàbí máa fọkùn síbẹ̀ wọ́n ha wọ́n dẹ̀ fọ́ sọ́dẹ̀ gbin là èyí tó fẹsẹ̀ rinlẹ̀ jù nípa mọ̀nì yìí ò ní wípé kìí ṣe nàjásà bọ̀ tó bá bọ́ sára aṣọ tá a bá rí o tó bá ti gbẹ ká ha ká gbanú dáadáa tá a bá fẹ́ bomi sí i láti jẹ́ pé kí effect rẹ̀ kúrò lára ṣe mọ̀ pé ojú lè máa tì wá ṣùgbọ́n kèé ṣe ń téèyàn tìjú sí lára tó jẹ́ pé bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó tìjú tó jìṣẹ́ náà sọ̀rọ̀ àrà sọ̀rọ̀ mọ̀ní kì í ṣe nàjàsà bó jẹ́ àwọn èèyàn máa ń rò pé ni kì í ṣe kejì ọtí ọtí gangan fúnra ara rẹ̀ haramu ni. memo re but owaada see alaso but abi nkan oti won lo ki won pinche pef a le soko najasa toro ti gan gan fun ara re tohia o ma but memo re nikini haram na leyin ile gbogbo nta aba ma je lera ma ko a rakumi agbo malu ito nwa igbe nwa mo ise na jasa nima eri wa wipe ojise na sallallahu alaihi wasallam o recommend ito rakumi kolela na ko to ba je pegmini teyin to je na ko ni recommend e ó ní ọlọ́run ò fìwòsàn àwọn ọmọ lẹ́yìn mi sínú tí ó ṣe ní ẹ tó wa lẹ́yìn eléyìí a gbọ́dọ̀ gbọ́yé wípé gbogbo ẹ̀jẹ̀ tí ìbá ti ṣe ẹ̀jẹ̀ nǹkan oṣù tàbí ní nìfàs kì í ṣe ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dá fóbìnrin gan yìí ṣe nàjásà kí láwọ̀ ọ̀dá istihada ọjọ́ márùn márùn ló máa rí nǹkan oṣù rẹ̀ but this time around kì í ṣe nǹkan oṣù ní rí ẹ̀jẹ̀ yẹn ò dùn ó dẹ̀ ṣọ́ pé kì í ṣe nǹkan oṣù ẹ̀jẹ̀ tí ì bá ti ṣẹ̀jẹ̀ nǹkan oṣù kì í ṣe nàjásà ẹ̀jẹ̀ tí ì bá ti ṣẹ̀jẹ̀ nifas kì í ṣe nàjásà. ẹ̀jẹ̀ tí ń kàn jáde lára èèyàn torí pé egbò àìmọye àwọn sàádé òjíṣẹ́ náà sọ̀rọ̀ lọ sójú ogun wọ́n fara pa ẹ̀jẹ̀ ọmọ túbáì òjíṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́sọ́là sọ pé kí wọ́n fi rárá ọlọ́run ọba ọ̀dẹ̀ sọ kalẹ̀ wípé n ti ń jáde lára yín lẹ́jẹ̀ yìí ò là kì í ṣe yẹn ọwọ́ à ń ṣọ́ àwọn ó ń ṣọ́ òjíṣẹ́ náà fúnra sílán gangan pàápàá láti ta lọ́fà tàbọ́kọ̀ pé kó pa kóun tiẹ̀ pa arákùnrin ká mú tiẹ̀ kóun lẹ̀ ọwọ́ à ń ṣọ́ nígbà yẹn àyà wípé tí gbogbo àwọn èèyàn ó bìlà fójíṣẹ́ náà sọ̀rọ̀ àlàsọ́làm kò tí kò tí ṣẹlẹ̀ tí òjíṣẹ́ náà sọ̀rọ̀ àlàsọ́làm bá débì kan tó bá fẹ́ sùn àwọn kan máa àwọn kan sùn pẹ̀lú rẹ ẹnìkan ò máa ṣọ tó bá di ipò fẹ́ rẹ ẹni tó ń ṣọ yẹn yóò jí ẹni tó sùn òun náà ti kó bá. arákùnrin sàbẹ rọdíàlà àánú tí wọ́n ń ṣọ òjíṣẹ́ náà fúlà rọ sọlẹ kẹfẹẹrí yẹn rò pé òjíṣẹ́ náà fúlà sọlẹ mi ọta ọfà àkọ́kọ́ ọba sàbẹ yẹn ẹ̀jẹ̀ bá yá dé ẹ̀jẹ̀ yẹn ti ń ya sàádé yìí ò dúró ní pẹ̀lú ohun tó ń kí wọ́n sàn kírun rẹ̀ lọ. pọ̀tíngbà tó wá rí i pé ẹ̀jẹ̀ yìí ti pọ̀ débi pé tóun ò bá ṣọ́ra bóyá ètò òun ò balẹ̀. kò dẹ̀ fẹ́ kí òun ó fi ẹ̀mí òjíṣẹ́ náà sàásìláàmù sínú ewu èyí tó sùn yẹn ó wá jí yẹn wípé kọ́ wá kọ́ wá gbapò ẹ̀ wá rí bẹ́jẹ̀ ṣe kúnlẹ̀ lọ́wọ́ á ti gbé ta subhanallah. ní kèfèrí yẹn rí i pé a wọ́n tún ti jí lọ́ba sá lọ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àsúná ń jí ó rí sàbẹ̀ pẹ̀lú bó ṣe ń ya pẹ̀lẹ́ jẹ́ kò sọ pé nàìjásà Allah subhanahu wa ta'ala ọ̀dẹ̀ sọ àyà kalẹ̀ wípé nàìjásà lélẹ̀ àrínú àwọn afáà tí wọ́n sọ wípé ẹ̀jẹ̀ o irú ẹ̀jẹ̀ báyìí nàìjásà ẹ̀jẹ̀ tí ń jáde lára èèyàn tàbí òtútù tàbọ́yìn pé nàìjásà ni but ẹ̀rí wọn ò fẹsẹ̀ múlẹ̀ torí pé kò sí òjíṣẹ́ lárọ́ sọ bẹ́ẹ̀ ọlọ́run ọba allah subhanahu wa ta'ala kò dé sọ ayé kò sọ nínú kọ́lẹ̀ nínú kọ́lẹ̀ pé ẹ̀jẹ̀ tí ń jáde lára ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹ̀jẹ̀ fà. ń tí wọ́n mọ́lé lórí òní wípé ńgbà tó jẹ́ wípé ẹ̀jẹ̀ ní jíjẹ haramu ni eléyìí náà gbọ́dọ̀ jẹ́ náà but ṣọ́ọ̀tì gangan fúnra ara rẹ̀ ṣé nàìjásá mi la á arẹwọ̀rọ̀ àṣẹ kọ́lé ń dẹ̀lẹ̀ wẹ̀lẹ̀ mà bó ṣe jẹ́ wípé bọ́lọ́hún ọba ṣe júwe kèfèrí ní nàìjásá kò túmọ̀ sí pé ẹ ara rẹ̀ tá a bá fọwọ́ kàn ó di nàìjásá ṣé bí wọ́n ìgbàláyè wá pé káfẹ́ christian àti kíni àti yahud tọ́ba yẹ pé nàìjásá ni ara wọn bo bò ní sọ pé káfẹ́ wọn so eléyìí la gbọ́dọ̀ bóyí dáadáa nínú àwọn àlàyé gbogbo àwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bá a ti sọ síwájú nítorí ń jáde lára obìnrin ní títutù látara jìmá kì í ṣe nàjásà because ìrúpọ̀ pẹ̀lú ọkùnrin àtobìnrin kó tó di pé ìfẹ́kìtì mọ̀ ní ìwà dára aṣọ rírúpọ̀ yóò ti ṣẹlẹ̀ tí ó ṣẹlẹ̀ àkọ́ pọ́síbù tọ́ látara jìmá ebi, ebi ọmọ ẹ̀dẹ́ ènìyàn kì í ṣe nàjásà bẹ́ẹ̀ náà dẹ̀ ni oògùn ara obìnrin tó ń ṣe nǹkan oṣù tàbí tí ó ń tó ní jẹ́nàbà rárá tàbí ẹni tó ń tó jẹ kù kì í ṣe nàjásà nana Aisha rọdà àlàálá ó ní òjíṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́ sọ̀lá wọ́n ní bá a mú aṣọ ọ̀kírun ìnáwó sí mi ń bí Aisha rọdà àlàálá ní pé mò ń ṣe nǹkan oṣù òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ̀rọ̀ yìí nǹkan oṣù rẹ̀ ò sí lọ́wọ́ rẹ̀ ní tí mo ní ọba mú àná ọba mú tó ń túmọ̀ sí pé kí ni. ẹ̀jẹ̀ yẹn gan-an ní nàìjásà kìí ṣe ara ẹni tó ń ṣe nǹkan oṣù kìí ṣe yẹn nìkan ó ní mo máa ń làágùn èmi àti òjíṣẹ́ lọ́sàásùnà á máa fara rora kìí ṣe yẹn nìkan eegun tí jàǹjẹ́ máa bá wà lára rẹ̀ tí mo bá jẹ kù wà ibi tí mo ti jẹun gan lòjíṣẹ́ náà ó ti tọba jẹ́ yí pé ẹni tí obìnrin ti ń ṣe nǹkan oṣù a máa ṣe wáìn wáìn rẹ̀ bí ìgbà tó jẹ́ yí pé nàìjásà ni òjíṣẹ́ náà sàásìlà òní ṣe gbogbo eléyìí kò sí nǹkan tí mùsùlùmí lọ́kùnrin ò lè ṣe pẹ̀lú ìyàwó rẹ̀ tí bá ń ṣe nǹkan oṣù nǹkan kan tí ò lè ṣe òun náà ni pé kó wọlé tọ̀ wíwọlé tọ̀ nìkan náà ni ó lè jẹ́ gbádùn kí lóòjíṣẹ́ náà sàásìlà sọ ó ní kí wọ́n bojú ara ó lè sùn lé gbogbo ń tọ́ bá fẹ́ fi jẹ̀gbádùn níbi tó kù lára rẹ̀ ó lè fi jẹ̀gbádùn. gbogbo àlàyé eléyìí ni òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ló ṣe fún àwọn sàádé òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam. àwọn najasat àwọn nǹkan tó jẹ́ gbìn ìmú ẹ̀gbin kúrò lára ọ̀ràn yẹn ìtọ̀ ìgbẹ́ àti gbogbo ohun tó jọ mọ́ ẹ̀gbin bíi ẹ̀jẹ̀ haid ọ̀tá báyẹn lara ìṣalápá ń tètè mú kúrò lára ọ̀ràn yẹn ọ̀nà wo láwọn àgbà mú kúrò lára ọ̀nà tí ṣèrí alákalẹ̀ èyí tí wọ́n ní ká fomi mú kúrò omi láti mú kúrò èyí tí a lè fomi mú kúrò a dẹ̀ tún lè fi nǹkan míì náà mú kúrò gẹ́gẹ́ bí ìtọ̀nsìn tàbí gbẹ̀ẹ́. òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam nínú àwọn nǹkan tá a lè lò wọn làwọn òkúta but ó ní tá a bá lòkúta o kó má dín ní mẹ́ta láti mẹ́ta lọ sókè àwọn afáàfin sọ pé àti tó bá jọ ọmọ bẹ́ẹ̀ náà bíi kíni bíi toilet paper ọyà àgbẹ̀ tàbí ó tọ̀ toilet paper lọ́wọ́ ó ò lómi ọwọ́ àánú débi pé kò sí ásáàrù rẹ̀ kankan mọ́ kò sí làpá rẹ̀ kankan lára rẹ̀ mọ́ ó mú kú minal istijmara nínú ká lo bí òkúta tàbí ewé wo ni gbogbo eléyìí náà wà fún but òjíṣẹ́ náà fúlàfúlà ni ẹ má lo eegun ẹ má dẹ̀ lo ìgbẹ́ tó ti gbẹ torí pé kí ni nínú oúnjẹ tọ́lọ́hún fún àwọn ọmọ ìyá yín ní àlìjẹ̀nù nìyẹn ẹ bá ṣe sọ síwájú àwọn ọmọ ìyá wa nínú àwọn àlìjẹ̀nù àwọn eegun yìí àti ìgbẹ́ tí wọ́n bá ti fọwọ́ kàn á di bí oúnjẹ tá a jẹun nípìlẹ̀ ẹran tí ń bẹ lára eegun yìí nípìlẹ̀ yọ padà wá sára rẹ̀ àwọn náà fi ráàyè jẹ yẹn nínú àwọn àjẹkù wa tí wọ́n fi ṣe oúnjẹ fún wọn nìyẹn oníṣẹ́ náà sàásán ni ká má lo egun ká má dẹ̀ lo ìgbẹ́ tó ti gbẹ. liquid soap kò mú kúrò torí kìí sómi bá a ṣe lè fi liquid soap ṣàlùwàlá tọ́lá àwọn afárá kan sọ pé nabiz a lè fi ṣàlùwàlá ìtìfákìlì ulama èyí tó fẹsẹ̀ inú rẹ̀ jù náà àwọn àfáà ní wípé nabiz a lè fi ṣàlùwàlá ntí ìṣomi a lè fi ṣèmọ́tótó a lè fi mẹ́gbìn kúrò lára ntọ́ba jẹ́ wípé bíbù wọn ní mọ́tótó rẹ̀ kákan bomi wọn ní mọ́tótó rẹ̀ bá a ṣe ṣe náà mọ́sálà ọmọ tí ò tí ì máa jẹun tọ́jọ́kùnrin ntí wọ́n ní ká ṣe ní ǹdà ká bomi wọn ní ọmọ tí ò tí ì máa jẹun lọ́kùnrin ààbò ni wọ́n ni ṣùgbọ́n ọmọbìnrin ó ti bẹ̀rẹ̀ sí jẹun kò jẹun o agbọ́dọ̀ fọ́ ni ọmọkùnrin látara pé ń ro jìmá ń ro níbi ṣáwà obìnrin abẹ́ rẹ̀ wá tutù yọ abẹ́ yọ fọ sàlẹ̀ náà ibi ẹ̀pọ̀n rẹ̀ ṣùgbọ́n aṣọ tí. nàjàsà amazi tọ́kàn sí wọn ò sọ pé kó fọ̀ ní tí wọ́n ní kó ṣe ni pé kó bu omi kó fi wọ́n bẹ̀. obìnrin tó ń ṣe nǹkan oṣù ẹ̀jẹ̀ nǹkan oṣù wa wà níbi aṣọ rẹ̀ yóò mú nǹkan yóò fi ha ẹ̀jẹ̀ yóò fomi sí yóò fi fọ̀ yóò fọṣẹ sí àwọn ibi tó kù níbi aṣọ rẹ̀ yóò mú omi yóò bù wọn eléyìí súnà ìmú àwọn ìdọ̀tí kúrò ẹ̀gbin kúrò ntọ́ba wa jẹ mọ́ bíi ẹ̀gbin tí bàtà tàbí bọ̀sẹ̀ tẹ̀ mọ́lẹ̀ ní tá a fi mú kúrò òní ká fi gbolẹ̀ dáadáa kí ásàrò rẹ̀ tó fi kúrò lára tàbí zayd obìnrin wọ́n fẹ́ kí jẹ̀lbábà aṣọ ọ̀wọ̀ sókè tọ́wọ̀ aslu ni wípé kọ́ máa wọ́lẹ̀ kò sí bí ó ṣe wọ́lẹ̀ tí lọ́nà kan tàbí kejì tí ò ní wọ́ ẹ̀gbin ṣùgbọ́n tó bá ti kọjá níbi tó mọ́ fahadà rìràk ibi tó mọ́ ó ti ibi ẹ̀gbin tó kó èyí ni aslu táwọn ọmọ yàrá nísìnyí torí pé al-hukmu yaduru ma'a al-illa adman wa wujudan ìdí tá a fi mú tá a fi ṣe òfin tá a bá ti mú ìdí yẹn kúrò yẹn náà ti mú wọn wọ socks láti fi bo ẹsẹ̀ wọn but ìwọ socks wọn yẹn o kò túmọ̀ sí pé wọ́n dẹ̀ máa ń bọ ṣòkòtò ń gbà mí ṣòkòtò tó bá fẹ̀ dáadáa láti fi dé sàlẹ̀ kò tí ì tán o torí pé tá bá wọ socks tó ń fa fitna tàbí ṣòkòtò tí ń fa fìtínà mutabarrija náà láàjú ìwọ̀n sí obìnrin tí ń jáde níjáde pẹ̀lú múrakímúra iná là á pè wọ́n n tó ti dáa jù tí wọ́n bá bọ́ ṣòkòtò kí ṣòkòtò yẹn bá rẹ̀ dáadáa kọ́mọdéjẹ́ ṣòkòtò tí ó máa fi àpèjúwe bára wọn ṣe rí hàn kó o lè máa wọlé ọkùnrin ni tí aṣọ rẹ̀ bá kọjá kókósẹ̀ iná nìyókù kọ́nà ọ̀yà ọ̀yà náà rẹ̀ náà náà. fahara èkúté yálà ó bọ́ sínú omi tàbọ́ bọ́ sínú epo tí ò bá kú síbẹ̀ tá a lè fàyọ ntòkó sì ń wèé ṣe kìí ṣe nàjásà ọwọ́ á kú síbẹ̀. a lè fàyọ kúrò nínú omi tí ó jẹ́ pé fífàyọ tá a fàyọ tí bá ṣe pé a sọ fún ẹlòmíì tí ò rí kò ní mọ̀ pé nǹkan kan jábọ́ sínú omi ò torí wípé omi yẹn kò change ní kọ́lọ̀ kò change ní taste kò dẹ̀ change ní tọ́wọ́ rẹ̀ kí ni hukumu omi yẹn tahir mutahir omi mímọ́ ni a lè fi ma ń òfin yẹn náà ló de ti po. ọkụ kú sínú epo tàbí sínú òróró afayọ kò sí nǹkan kan tá a lè rí ń bẹ̀ wípé a àrùkù rẹ̀ ni epo yẹn ọmọ a lè jẹ òróró yẹn náà ma ṣùgbọ́n kú sí jàǹjà òórùn rẹ̀ ti dàpọ̀ mépo epo yẹn ò má má a torí eléyìí ni. ọ̀gọ̀rọ̀ àwọn afáàfin sọ pé pípọ̀ omi omi tó kéré torí pé nàìjíríà kò sí tẹ́lẹ̀ àwa yí omi pípọ̀ lù ú débi wípé a lè rí àmì nàìjíríà yẹn lára rẹ̀ mọ́ omi ẹ ti di mímọ́ eléyìí ni èyí tó fẹsẹ̀ rinlẹ̀ jù nínú ọ̀rọ̀ àwọn afáà àwa fẹ́ lọ ṣègbọ̀nsẹ̀ a fẹ́ lọ tọ̀ kí ni òfin tó de mùsùlùmí awọ́lì ṣe àtàbẹ̀rù mùsùlùmí fẹ́ yàgbẹ́ ó fẹ́ tọ̀ kó rìn jìnnà kó ṣe istitar kó wá di tọ́ pamọ́ láti ṣe kí ni láti yàgbẹ́ eléyìí pàtàkì òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó máa ń rìn sí ibi tó jìn díẹ̀ tàbí ibi tó pamọ́ ni kó tó lọ gbọ̀nsẹ̀. èkejì a gbọ́dọ̀ ṣọ́ra fún ìtọ̀ tàbí gbẹ́ lójú ọ̀nà táwọn èèyàn ń gbà tàbí pòòjì tí wọ́n ń fara pamọ́ sí. ẹ̀kọ́ gbọ̀nsẹ̀ lélẹ̀ tàkọ́kọ́ kárẹ́jìnà èkejì. E kó má jẹ́ ibòji yálà abẹ́gi tàbọ́nà tàbí táwọn èèyàn ń fi ara pamọ́ sí. òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ yìí pé takú ẹlẹ́ẹ̀rẹ́ ẹ ṣọ́ra fún àwọn abi méjì tí máa sábà fa káwọn èèyàn máa gbéyàn ṣépè kọlu wọ́n máa lẹ̀ ẹ̀rẹ́ kí ni àwọn abi méjì yẹn wọ́n dé ìlọ́wọ́ òjíṣẹ́ náà sallallahu alaihi bẹ́ẹ̀ ya Rasulullah òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ pé alladhi yataqalla fi tariqi an-nas ẹni tí ń yàgbẹ́ sójú ọ̀nà táwọn èèyàn ń gbà kọjá aw fi zillihi tàbí ibi tí wọ́n ń fara tí wọ́n ń sinmi sí mùsùlùmí kò gbọ́dọ̀ yàgbẹ́ sí ibi táwọn èèyàn ń sinmi sí tàbí ojú ọ̀nà mùsùlùmí kò gbọ́dọ̀ tọ̀ sí omi tó dágún omi tó yẹ àwọn èèyàn lè lò kò ṣàn máa wòrán akéde ọwọ́ àtọ̀ sí tó bá di pé àwọn èèyàn ń tọ̀ sí omi yẹn ò ní wúlò mọ́ torí pé ìtàn ẹ tó bá pọ̀ kí ni ó ṣe yóò di yóò sọ omi ẹ di nàìjẹsà i waste omi omi tó bá dágún àìtọ̀ síbẹ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam eriwa wá yí sọ pé náà àyùbá omi tó dágún ká má tọ̀ but all are permissible ìbéèrè tí wá lórí rẹ̀ ńgbà kan rí ká tọ̀ sínú pọ́tì ká gbé pamọ́ tí ó zùrù ibi tí yẹn ti fẹ́ lọ tọ̀ ó lè mú ewu wá lóru tàbí ọjẹ́ ń tí ara ìyá wà fún torí pé ńgbà tó rẹ̀ ìdíṣẹ́ ńlá Muhammad alayhi wa sallam ọmọ ń tọ̀ sínú tọ́sítì kan rìpọ́tì tí wọ́n gbé sí abẹ́ abẹ́ ibùsùn tàbí bìkan nínú ilé sọ pé ńgbà ọba dàrọ̀ ni wọ́n lọ dànù wọn ò fẹ́ tí mùsùlùmí bá fẹ́ lọ gbọ̀nsẹ̀ tàbí fẹ́ lọ tọ̀ ní ìta gbangba. ní tọ́yẹ pé ó rìn jìnnà sínú igbó kó tó di pé ó bọ́ṣọ lára nísàlẹ̀ rẹ̀ lábẹ́ kó jẹ́ kóun súnmọ́lẹ̀ náà kó tó bọ̀ torí pé kí ni òjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam fẹ́ kí wọ́n ní ká ṣọ́ra àti máa ṣe kashful awra wa sí hòhò wa síta fa àkóbá káwọn àlìjànú máa fìyàn ṣeré nítorí bẹ́ẹ̀ a fẹ́ tọ̀ ni a fẹ́ yàgbẹ́ ni yàtọ̀ sí pé kárìn jìnnà sí gbangba ibi tí àwòrán àwa ò ti máa hàn síta tá a bá ti fẹ́ súnmọ́lẹ̀ oníkásẹ̀ tó fa ìhòòhò wa síta torí lè kashful awra òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam kó tó di wípé tó bá fẹ́ yàgbẹ́ nínú igbó tó bá rìn jìnnà tán kó tó di kó bóra ọmọ súnmọ́lẹ̀ ẹ̀rẹ̀ dáadáa tí mùsùlùmí bá fẹ́ wọ ilé ìgbọ̀nsẹ̀ wọ́n fẹ́ kó má ṣe àìṣe zikr bismillah allahumma inni a'udhu bika min al-khubuthi wal khaba'ith pẹ̀lú kọba adẹ́dàá allah subhanahu wa ta'ala ìwọ náà wọn bá mọ́sádìọ́ kúrò nínú aburú àwọn àlìjànú àti akọ àti abo wọn eléyìí pàtàkì náà. nínú ọ̀kan nínú àwọn ọmọ àyà ó mú omi gbóná ó dà sí inú ihò òjíṣẹ́ náà sọ̀rọ̀ àsìlám kọ ilé torí pé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn inú hò ibùgbé ni fún àwọn àlìjẹnu látara omi gbóná tó dà sí i ọ̀kan nínú àwọn ọmọ àlìjẹnu yẹn ó ti ṣe ń ṣùtà àlìjẹnu yẹn wà ń lè ka ó ń ṣọ tó bá fẹ́ wọ tọ́lẹ̀tì ó ń ṣọ tó bá fẹ́ ṣe ó ń ṣọ arábìnrin wa ṣe àṣìṣe níjọ́ kan kí láṣìṣe tó ṣe ó wọlé gbọ̀nsẹ̀ kò rántí ti ṣe zikir. simple gbọ́lọ́hùn yìí náà ni bisimilah aláwọ̀mọ̀ ni a'udhu bika minal khubuthi wal khaba'ith ọ gbàgbé kó tó ṣe bó ṣe wọnú toilet báyìí àlìyànnú àtàkẹ́ ọ jáde ni pẹ̀lú mọ́sù ó ń wí wánrawànra alhamdulillah àwọn òbí rẹ̀ wọ́n gbọ́ yé ìgbà tí wọ́n fi ṣe rọ̀kíyà tiẹ̀ tọ́wọ́ bá àlìjàn lóní fi mí lẹ̀ ara mùsùlùmí lèmi náà ó ṣe mí ní ọmọ mi ní ṣùtá ni èmi náà ti fẹ́ ràn lóró mo ti ń lé kánìsìn láti ránró lára rẹ̀ ó ti tọ́sẹ̀ kan ibi tọ́lọ̀ ti wá bá mú un ní àárọ̀ yìí wọ́n fẹ́ wọnú ilé ìgbọ̀nsẹ̀ kọ̀ọ̀nà tí ṣe bísímìlá aláwọ̀ mọ̀ ní àwọn òdúbìkà mi náà lọ́kùnrin ti wọ́n dà kábàáyé tí mo wá rí pé ọwọ́ bà ọ́ lèmi náà fi ṣe lọ́ṣẹ́ tèmi òbí ọmọ yẹn ni a ẹ̀rú bọ ohun ọ̀gbọ́rí ẹni tí ń sọ̀rọ̀ ẹ̀ ọmọ yìí pé kìí sọmọ òun ní ń sọ̀rọ̀ ṣùgbọ́n ahọ́n rẹ̀ ní ń lò wọ́n bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kí ni ká ṣe sí mu ó tààrọ̀ wà fún ni èyàn fi oró rán ro pa túnṣe síkìrì rókìá rẹ̀ dáadáa wọ́n á sọ fún pé àìfòró rán ro kọ́ bẹ́ẹ̀ kó ṣe wà fún ntọ́lọ̀ wọn bá fi ṣe sábà bínú tọ́lọ̀ ọmọ yìí fi tófukú nínú lónìí mọ́sù béèrè wá nínú ọ̀rọ̀ àwọn ọmọ yàrá kan wípé ṣé a lè lo àlìjẹ̀nù pé arákùnrin kan lòun máa ń lo àlìjẹ̀nù láti fi ran àwọn tí àlìjẹ̀nù bá kó sí lára òun máa ń lò wọ́n láti fi ràn wọ́n lọ́wọ́ راجع القول عند العلماء أن الاستغراق في أمور غيبية لا يجوز kátara ọ̀rọ̀ àwọn àlìjẹ̀nù ṣàlìjẹ̀nù ntọ́pamọ́ ni gébùn káwa máa tara bọ àwọn nǹkan tó pamọ́ báyìí bí ìgbà tó yá di pé a fẹ́ di specialist nínú irú nǹkan báyìí àwọn afáàní kì í ṣe tó yanjú but aláàbí tó mọ kan tá a lè fi bàbá wa samahatu sheikh abdulaziz mbaz tá a lè fi wọ́n ṣẹ̀rí lórí rẹ̀ ó ní wípé arábìnrin kan wà ó ní masu ó máa ń ṣe wọ́nranwọ̀nran bí ìgbà tó jẹ́ wípé ó ń rìn mọ́ àwọn búzí ẹ̀sìn àwọn ará india ìgbà tí wọ́n ṣe rókìá fún wọ́n rí i pé àlìjẹ̀nu tó kó sí lára láti India ló ti wá sí Saudi torí wọ́n wọ́n wọ́n máa torí pátẹ́kùn ni wọ́n ń bá rìn ìní wọ́n máa ń yá gan. Sheikh Abdulaziz Mubaz ṣùmọ́lọ́rọ̀ mi tàwọn àṣà wọ́n wá pàkíyèsí rẹ̀ sí pé n tí wọ́n kọ́kọ́ ṣe ni pé wọ́n pè sínú Islam ó di mùsùlùmí. n tí ó fa sábàbí tí ó fi rárá ọmọbìnrin kó sínú ẹ̀ ní wípé arábìnrin kẹrẹ̀ẹ́ látara pé kò máa ṣe àwọn ojúṣe rẹ̀ nínú ẹ̀sìn. àwọn sunan òjíṣẹ́ náà rà sára níta bá fẹ́ ṣe báyìí ẹja ṣe báyìí tábà ṣe báyìí ṣe báyìí ààbò ni fún mùsùlùmí. ẹni tí ọba tó gbé jùlẹ̀ ó expose ara rẹ̀ sí danger ni. sheikh náà sheikh abdulaziz mbaz rahmanahu amtawasiya wọ́n pèwé alìjẹ̀nu búzì wọ́n pè sínú islam awel ṣe ọgbà islam wọ́n wá sọ fún ashahid an inshallah ọ̀ṣẹ́ wọ́n wá nígbà tó gba islam tán wọ́n wá gbà níyànjú pé gbogbo àwọn yòókù tí wọ́n wá ṣe wá sí fún yí pé zulumu ni àbòsí ni kéèyàn kó sínú ara lára kó wá máa fara ní ọgbọ́n yẹn yé wọ́n wá ní kọ́ wá lọ sínú agbo àwọn èèyàn rẹ̀ àwọn jàmá rẹ̀ tí wọ́n máa ń ṣerú nǹkan báyìí tí wọ́n máa ń kó sínú ara lára yìí kí ó lè ṣe wáàsí fún wọn kọ́ lọ pè wọ́n sẹ́sìn kó dẹ̀ jẹ́ oyé wọn pé zulumu ni kó sínú ara lára àpé ìgbà bá ti mọ̀ pé zulumu ni tó ń dẹ̀ ti gbà Islam àti tí wọ́n máa da arábìnrin láàmú kò ní sí ń bẹ̀ mọ́ òǹdíwọ̀n eléyìí láti pe àlìjẹ̀nù sí àkíyèsí láti ran wípé kọ́lọ̀ pa àwọn yòókù rẹ̀ sójú ẹ̀sìn eléyìí kò sí tó burú ń bẹ̀ ṣùgbọ́n kí àwọn sọ pé òun láwọn àlìjẹ̀nù tóun ránṣẹ́ tóun ṣe kínní á àrí nínú àwọn àfáàrí kan tí wọ́n kọjá tí wọ́n sì rú eléyìí eléyìí pàtàkì eléyìí ni ìdáhùn wa fún ọmọ àyà wa tí ó béèrè wípé ọ̀kan nínú àwọn ọmọ àyà ní òun ń lo àwọn àlìjànú láti fi ran àwọn èèyàn lọ́wọ́ torí wípé kí ni ọ̀rọ̀ àlìjànú ọ̀rọ̀ tí ó pamọ́ ni tí ojú ò lè rí gbogbo àwọn nǹkan tó pamọ́ báyìí kẹ́yìn òun rìn sí kìí ṣe ti Islam encourage. adamu istiqbal al-qibla tàbá fẹ́ gbọ̀nsẹ̀ tàbá bá fẹ́ tọ̀ wọn ò fẹ́ kí akọjú sí kíbla wọn ò dẹ̀ fẹ́ kí akọyìn sí kí apá ọ̀tún wa kó fèsì kíbla yálà wà ń ta o tàbá wà nínú ilé eléyìí ni tó fẹsẹ̀ rinlẹ̀ jù nínú ọ̀rọ̀ àwọn afa kì í ṣe lẹ́yìn nìkan a gbọ́dọ̀ fi ọwọ́ ọ̀tún a gbọ́dọ̀ fi mára ká fọwọ́ ọ̀tún ká fi tábà tàbí ká fi tábà tọ̀ kìí ṣe súnà òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam ìṣọ́ra ká má jẹ́ kí ìtọ̀ kó fọ́n sí wa lára ọ̀ràn yẹn ní fún mùsùlùmí tó bá ń tọ̀ kó ṣọ́ra rẹ̀ dáadáa mùsùlùmí ẹ̀ jẹ́ kí ìtọ̀ bá òun lẹ̀ kó tó tọ̀ tó ti gbójú pé òun gbúrò tètè lọ yanjú ara rẹ̀ bó bá náà ni tó ti di pé ń tí fúláṣì rẹ̀ tètè wábì kan láti lọ yanjú ara rẹ̀ ọwọ́ àbá wọn lẹ̀ débi pé ọmọ tó ń ṣe mọ́ gbogbo owó ọba fẹ́ ṣe rí ni kó ṣe mùsùlùmí ṣe kò sí nínú tó pé mùsùlùmí máa ṣe pé gbogbo bí mo bá ṣe rí ni kí n ṣe tọ́ ọba ní kọ́ọ̀tọ̀ gbogbo owó ọba ṣe rí yọ̀bọ̀ ọ̀la sọ jẹ́ irun rẹ̀ ò ní gbà tí irun rẹ̀ ọba ní gbà ọ̀ ń fàlì jẹ́ náà rẹ̀ pàǹtẹ̀tẹ̀ torí wípé kí ni tí wọn bá ti gbà gbogbo nǹkan mi tọ́ bá mú agbangba ẹjọ́ gbé ndàrí kí a mọ̀ kò ní gbà kọ́ lọ́wọ́ yàwáyà. na kì í ṣe eléyìí nìkan alìsìnjá abilma tá a bá fọ abẹ́ tàbí iwájú ń tọ́ dáa jù ó omi torí pé òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam ń tí máa sábà lò jù ní eléyìí ìṣẹ̀lẹ̀ yìí nìkan tá a bá wá jẹ́ wípé òkúta la fẹ́ lò tàbí toilet roll nínú tá a máa fi nu ara yìí kó má kéré sí ẹ̀ẹ̀mẹ́ta látòrí ẹ̀ẹ̀mẹ́ta lọ sókè ní ìmọ̀ ẹ̀ẹ̀mẹ́ta ẹ̀ẹ̀márùn-ún ẹ̀ẹ̀méje tí ó fi jẹ́ pé àṣàr àpẹẹrẹ àwọn ẹ̀gbìn kò ní sí lára mọ́ gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú. So ká má lo ìgbẹ́ tó ti gan ká dẹ̀ má lo egungun torí àti ṣàlàyé lórí eléyìí. àìdáhùn sálámà tá a bá wà lórí ìgbọ̀nsẹ̀ tàbí tá n bá ń tọ̀ lọ́wọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ jíṣẹ́ náà sallallahu alaihi wasallam ẹrú ọlọ́wọ́n ọba kan sálámà sọ jíṣẹ́ náà sallallahu alaihi wasallam nígbà tí ó ń tọ̀ lọ́wọ́ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ọ̀dà òjíṣẹ́ lọ́sọ̀lá ara sọ́là tó wá sọ pàápàá jùlọ wípé idha ra'aytani fi mithli hadhihi al-hala fala tusallim alayhi tó o bá rí mi nínú kọ́ndíṣàn tí mo wà yìí má sálámà sí mi tó tó o bá sálámà sí mi èyí ni dáhùn lóhùn. náà tí a fẹ́ jáde nínú ilé òjíṣẹ́ lọ́sọ̀lá ara sọ́là tó ti fẹ́ jáde nínú ilé ìgbọ̀nsẹ̀ eléyìí pàtàkì fún mùsùlùmí kì í ṣe léyìí nìkan tá a bá wá tá a bá tán tá a bá núra tán ká fọwọ́ gbolẹ̀ ká ṣẹlẹ̀ sí àwọn àfáà kan ní tá a bá lọ sọ́bóònù disinfectant wọ́n wà lóríṣiríṣi detol ṣe aizal ṣe àwọn oríṣiríṣi disinfectant wà ká fi fọwọ́ lẹ́yìn ìgbà tá a mára tán tá a bá ní gbogbo eléyìí ká fọwọ́ gbolẹ̀ tá a bá ní disinfectant ká lò Islam fọwọ́ sí lára àwọn nǹkan mọ́tótó tí Islam mú wa nítorí pé ẹ̀sìn wa yìí gan-an lórí ìmọ́tótó ìmú ẹ̀gbin kúrò lára ni ẹ̀gbin mánàwì ti ṣírùkù ẹ̀gbin fìsí tabarapá ẹ̀gbin wípé kí dọ̀tí ẹ̀gbin kankan má sí lára wa ní gbogbo ìgbà torí ẹrú ọlọ́run ọba tá a jẹ́ gbogbo ìgbà la máa ń ní ọ̀rọ̀ àti ìsúnmọ́ pẹ̀lú ọ̀tá ni ọba adẹ́rọ Allah subhanahu wa ta'ala títọ̀ lóòrò ọ̀rọ̀ wá táwọn afáàsùn mi jẹ́ omi tó ọ̀rọ̀ lórí títọ̀ lóòrò yàrá Aisha radiyallahu anha ó ní ẹnikẹ́ni man haddathakum anna nabiyya sallallahu alayhi wa sallam kana yabula qa'iman fala tusaddiquhu ẹnikẹ́ni tó bá sọ fún yín wípé òjíṣẹ́ náà sàlám tọ̀ lóòrò ẹ má gbàgbọ́ ma kana yabul illa qa'idan kì í tọ̀ yìí máa bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ẹ̀tọ́ ni ṣùgbọ́n àwọn tí wọ́n rí nínú àwọn sàbí òjíṣẹ́ wọ́n ni a òjíṣẹ́ náà sàásìlà ọ fẹ́ tọ̀ níbi báyìí àwa la ibi tó ti fẹ́ tọ̀ láti ṣúgàbò kó fi ní istitar kó fi ní bí ibi tó farapamọ́ tí ó ti tọ̀ ó dẹ̀ tọ̀ lóòrò ni wọ́n láti pa méjèèjì pọ̀ nana Aisha láti sọ pé òun dúró tọ̀ ìmọ̀ ìmọ̀ abẹ́rẹ́ mọ́lẹ̀ ni. àwọn tí wọ́n rí níta kéèyàn tọ̀ lóòrò ń gbà míì níta òun ló para mọ́ ju kéèyàn dẹ̀rẹ̀ mọ́lẹ̀ lọ kọ́mọ́sì di pé ìtọ̀ máa fọ́nká síyàn lára èyí tó bá rọrùn jù nínú méjèèjì tí ò ní fa kí ìtọ̀ fọ́n síyàn lára ìní ṣe ò wà níta kọjá yí pé ibi tó wà yìí kọ́ ọ bẹ̀rẹ̀ mọ́lẹ̀ òun ló máa òun ló máa ṣọ́ kí ẹ̀gbin má ta sí ẹ lára kọ́ bẹ̀rẹ̀ mọ́lẹ̀ bá pé kó o nàró kó o tọ̀ súnmọ́ ibi tó ti fẹ́ tọ̀ ló pàtàkì ni ó ṣọ́ kí ẹ̀gbin má sí ẹ lára kó tọ̀ nǹkan bíi mẹ́ẹ̀ẹ́dógún tá a ti sọ ọ yìí ó ní àwọn adab àwọn àṣesí mùsùlùmí tá a bá fẹ́ gbọ̀nsẹ̀ torí fún ìgbọ̀nsẹ̀ àtìtọ́jẹ́ nàjásà a gbọ́dọ̀ kóra ró kó má bàa di wípé tí ó fọ́n sí wa láṣọ tí ó wàá bá ẹ̀sìn wa jẹ́ eléyìí pàtàkì. mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ bó ṣe ń yàgbẹ́ bó ṣe ń tọ̀ bó ṣe ń múnà jásà kúò lára nta mú kúrò ghaliban omi ni omi wo ni ó tó lè nǹkan a gbọ́dọ̀ gbọ́ ilé yìí dáadáa bó o ṣe mú àwọn nàjẹ́sà tí kúò lára ọ̀ràn yẹn ni pé ká mọ̀ wọ́n torí mímọ̀ eléyìí òun ni ó fún wa ní ìwà ní tá a gbọ́dọ̀ wà nú ẹ̀ kó tó di pé akírun gẹ́gẹ́ bá a ṣe síwájú òjíṣẹ́ náà muhammad sallallahu alayhi wa sallam ó ní asọ́láàtú sàlàsàtú asọ́láàs irun o apin sí mẹ́ta dọ́gbandọ́gba ni fatuhuru soloso ìmọ́tótó ìdá kan nínú mẹ́ta yìí ìmọ́tótó ọkàn kúrò nínú shirkiyat jẹ́ kí tàfíìdì rìn lẹ́ńbẹ́ẹ́. tó ara ká tó ma ilé agbọ́dọ̀ gbọ́dọ̀ mọ ti jẹ́ najasat kí lẹ́gbin ká tá a bá wá mẹ́gbin tán kí là á fi mú wọn kúrò àwọn omi ọ̀nà wo ni wọ́n pín sí ẹgbẹ́ bá a ṣe ṣàlàyé èyí tó má nǹkan ó tó lè nǹkan èyí tó tí ò lè má nǹkan èyí tí ò má torí pé àti gbogbo àwọn àlàyé lẹ́yìn tí mùsùlùmí bá fẹ́ ntí máa wá fún ẹ̀dá ní gbogbo ìgbà ni yorùbá ní ẹnì ààrẹ nìkan tó dáa débi wípé kì í yàgbẹ́ dáa kọ́ mọ̀ sùn àbí kọ́ má tọ̀ kò pọ́síbù mùsùlùmí kan tọ̀ anyhow mùsùlùmí lọ ilé ìgbọ̀nsẹ̀ anyhow ìtẹ̀lé ojú ọ̀nà wa yìí nìkan òun ni ó kó ayé yọ kúrò nínú òkùnkùn ìmúkun mẹ́kọ tọ́gọ̀rọ̀ ayé a ti sọ àlàyé kan níbí ní UK ọ̀kan nínú àwọn ọmọ yàrá ó ṣẹlẹ̀ ní US náà gbogbo ìgbà tó bá ti wọ toilet yóò tó bá ti wọ toilet yàtọ̀ mú toilet roll lọ yóò ẹni tí ì ṣe mùsùlùmí tó wà ní ọ́fíìsì pẹ̀lú ọ ní ah, gbogbo ìgbà òun máa rí bólẹ̀lù ìtutù ọwọ́ nínú tọ́ba ti lọ tọ́lẹ̀ ni òun máa ń lomi oníṣẹ́ lẹ́sẹ̀sì ni torí pé ṣé bó ti lọ tọ́lẹ̀ sọ̀rọ̀ ni yẹ́t torí nínú ẹ̀sìn wa omi ló lè mọ nǹkan jù kò bá fà á ó dẹ̀ wọ tọ́lẹ̀tì nígbà tó náà fẹ́ wọ tọ́lẹ̀tì ó dẹ̀ lo omi gbà tó jáde ó pe kẹlímà kí ni ìdí tó fi pe kẹlímà ó lóun ò mọ báyìí kóun náà máa fi lára òun pò mọ pọ́ńtọ̀ lójíṣẹ́ lọ́sọ̀ àṣìlám wa fún wa tí a máa ń sọ pé civilized ẹni tó jẹ́ mùsùlùmí ló wà civilized torí pé kí ni ọmọ ibi tí ipò tọ́lọ̀ ń gbé gbogbo nǹkan sí ó dẹ̀ ti síbẹ̀. ẹni tá à ń pè ní káfíà òlẹ̀ntẹ́ pé awẹ́lẹ̀ láyà àrífà àkíkọ̀tà Allah subhanahu wa ta'ala kò tiẹ̀ mọ òkodoro ọba tí ń sìgá. قد kuna حجر إلهه قد يتخذ حجر إلهه ó lè mú òkúta ní ọlọ́run ọba tí ń sìn sọ́yìn wọn na? ó lè mú gi ó lè mú rin àwọn tí wọ́n láwọn ń bọ kínní àwọn oríṣiríṣi wọn tí wọ́n àwọn àwọn tí wọ́n láwọn ń dífá àwọn aláṣìṣe tí wọ́n láwọn ń sá aláṣìṣe tí wọ́n láwọn ń ṣèṣẹ̀ṣe ìṣẹ̀ṣe ẹ̀dá oníkíni atawhid atawhid ìṣẹ̀ṣe ẹ̀dá oní tawhid ní gbogbo ń tọ́ba ti apá sí àṣìṣe ni. gbogbo òjọsìn tí ọba wá tí ó bá dá lórí ìmọ́tótó izalatin najasat wàlúùdú wàsọ̀làwàt gbogbo ìjọsìn àkàbí wàbàtì ló fi jẹ́ pé ẹ̀ ní rí ànẹ́bì kán tọ́nà wọn bá máa ń ṣẹ́ àti pé kó sọ pé kó kí mu gba tí Allah subhanahu wa ta'ala ti ń sọ nínú Qur'an Karim wadhkur fil kitabi Idris wadhkur fil kitabi. Ismail wákùrù wákùrù wákùrù kí ló dé tí Allah subhanahu wa ta'ala tó ń fi sọ pé ẹ ṣe rántí ẹ ṣe rántí ẹ ṣe rántí àwọn eléyìí ọwọ́ afẹ́ fi yé wa ìdí tóun fi ń sọ wípé ẹ má gbàgbé àti máa ṣèrántí wọn ò torí tí wọ́n ṣe ó ní fa khalfa min ba'dihim khalfun ada'u kí ló ń fa sayalqawna ghayya lẹ́yìn ìgbà táwọn ẹni eré táwọn sọ pé kẹ́ ẹ máa ṣèrántí wọn yìí tí wọ́n lọ tán khalafa min baadi khalfun khalfun àwọn paruparu wọ́n wá rọ́pò wọn kí náà fi pè wọ́n ní paruparu wọn èyí ṣèyàn arẹ bíi tàwọn tá à ń ti sọ pé kẹ́ ẹ máa ṣèrántí wọn yìí mọ́ àdọ́kọ̀ sọláàtà wọ́n gbẹ̀rùn jù sílẹ̀ wọn ò kí bí wọ́n bá ń kí gan wọn ò kí bó ṣe yẹ tàbí kí wọ́n má kí fásitì. wọ́tẹ́bẹ̀rù shahad wọ́n tẹ̀lé fẹ́nu látara báyìí á ṣe lé wọn ayé wọn lápárùtù tí ó fi jẹ́ pé wọn ò ní gúnlẹ̀ síbi kankan lọ́rùn àfi náà gàyà subhanallah ló fi jẹ́ pé mùsùlùmí gbogbo ohun tí ń ṣe a gbé hàn síta gbogbo ibi tó o bá wà ṣàlọ́ ibikíbi tá a bá ju'ilat li ardu toho masajid gbogbo ilẹ̀ lọ́lọ́run ọba ṣe fún mi ní mímọ́ àti ibi tí ń ti kírun káwọn tí wọ́n bá fẹ́ sùn gbàgbéra kí wọ́n lè máa rántí. jazakallahu khair ahad min ikhwanina ọ̀kan náà ọmọ ya kọ́lọ́wọ́n bá kọ́ bá sálẹ̀ sáré a wà nínú plane ọgọ́rọ́ àti ẹ̀ ń sùn àti ẹ̀ mọ́kínní ọ̀dẹ̀ ọ̀n pilot po nǹkan kan àmọ́ tí tí ń béèrè ni wípé báwo ni ibo la wà yìí pilot ni ibi báyìí la wà àsìkò làsìkò oorun ti báyìí oní báyìí bó ṣe mọ̀ pásítọ̀ oorun ti tó báyìí bó ṣe pèrún nínú plane ọ̀gọ̀rọ̀ wa fẹ́ kí ní jòkó nínú àwọn pilot yẹn lọ́sọ̀ pé rárá a lè fún yín níbi tẹ́ẹ̀tì kí ẹ mọ̀ gbọ́wọ́ lọ́wọ́ ara yín àyè wà níwájú. ara wà àìgbé àmánà ọlọ́run ọba ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala àìgbé pamọ́ àmánà rẹ̀ òun lẹ̀sìn rẹ̀ la takhunu amanatakum àgbọ̀dọ̀ gbé jùlẹ̀ àgbọ̀dọ̀ mọ̀ òfin tó de gbogbo nǹkan àgbọ̀dọ̀ fi rinlẹ̀ àgbọ̀dọ̀ pèpè sí tá a bá rà wọn tí wọ́n yapa sí àgbọ̀dọ̀ jẹ́ pé kí wọ́n mọ̀ pé ẹni ìṣìnà ni wọ́n gbogbo kọ tí wọ́n bá wọn Allah subhanahu wa ta'ala tó fi ìsìláàmù kẹwa kìí ṣe mímọ̀ sí wa kó jẹ́ àríṣe ní ṣíṣe tí ó fi gbà lẹ́sìn lọ́wọ́ wa tí ò ní dàlúwa láàgbàgbà ajọ́ gbẹ̀ndàlì kíámà gbogbo dáadáa tọ́lọ́ ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala bá bá ṣe fún wa kọ́ má jẹ́ kí ti àgbọ́yé ẹ̀sìn wọ́n mẹ́hẹ̀ ń bẹ̀ kọ́ jẹ́ tó ọ̀ma lọ síwájú ni gbogbo táyé bá ṣe dojúrú tó kọ́ lọ́ má jẹ́ tiwọ́ dojúrú ń bẹ̀ kọ́ jẹ́ kí tiwọ́ dá ń bẹ̀. kọ́mọ torí pé láyé ọ̀dà kọ́mọ bọ̀rùn wájẹ́ kọ́mọ torí pọ̀rùn ọ̀dà kọ́mọ bàbá wájẹ́ dáadáa táyà àti tí gbangba ajọ́ gbẹ̀ndẹ̀ àlùkíyàmà kọ́mọ bá mọ́sá fi ṣe àsìkò ń gé oríire rẹ̀ subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk اللهم صل على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما صليت على ال ابراهيم في العالمين انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته One, two, three, four, five, six, six, seven, eight, eight, nine, blue, nine, ten, oro, but before number one wọ́n ní lára àwọn ọmọ ìyáwó lóbìnrin wọ́n fi ìbéèrè ránṣẹ́ náà àmọ́ òun náà ni wọ́n ní pé ṣé obìnrin tó ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ṣó lè gbé Quran dání láti fi kà àbí ṣó lè gbé either to move it àbí láti gun fún yàn or something like that or ṣó nǹkan tiẹ̀ lè kà á fúnra rẹ̀. هذا هو راجع القول عند العلماء الصحيح القول عند العلماء هذا هو wípé kò sí ẹ̀rí tá a lè mú wá tó sọ wípé obìnrin tó ń ṣe nǹkan oṣù kò lè gbé Quran but jùmùhúrù àwọn àfà wọ́n ní kó má gbé Quran but ó lè kà ó lè kà al-Quran láì gbé Quran dání ṣùgbọ́n arínú àwọn afáà tí wọ́n sọ pé yàrá as-sahih al-qawl èyí tó fẹsẹ̀ múlẹ̀ nínú ọ̀rọ̀ òní wípé kò sẹ́ẹ̀rí tó fẹsẹ̀ rinlẹ̀ pé obìnrin tí ń ṣe nǹkan oṣù kò lè gbé Qur'an kà tí wọ́n sọ. ìbéèrè ni wípé ṣé wọ́n lè wọ masajid ntí wọn ó ṣe tí wọn bá wọ masajid òní wípé kí wọn dira kí ẹ̀jẹ̀ nǹkan oṣù wọn kó má sté ní masjid ọ masajid lópin ìgbà tí wọn bá ti lè ṣe léyìí kò sí ní tó kọ fún wọn yìí pé wọn ò lè wọ masajid ọláwàá. asalaamualeykum wa rahmatulah. wa rahmatulah. ìgbà tí ẹ̀ ń ṣàlàyé lẹ́ẹ̀kan ẹni tí ẹ bá ń ṣe nǹkan ẹ̀gbin lọ́wọ́. bẹ́ẹ̀ ìpè kò gbọ́dọ̀ sálámà. kò gbọ́dọ̀ dáhùn sálámà kò gbọ́dọ̀ fúnyà torí zikr ni sálámà ìrántí ọba adẹ́dà. ṣé ìgbàláyè wọ̀ fẹ́yàn bóyá kò tẹ̀ ṣe nǹkan ẹ̀gbin bọ̀wọ̀ ní ilé ẹ̀gbin ṣé kò ṣe nǹkan ẹ̀gbin ṣé ó lè sálámà tàbí ó lè dáhùn sálámà tàbí ó lè sọ̀rọ̀. bẹ́ẹ̀ kí ni èrè wọ́n ìdára ẹ̀tẹ̀ ní fi mísìlì hàdì إن لم أكن في مثل هذه الحالة فإذا سلمت علي أنا أرد tó bá rí mi nínú condition tí mo wà yìí má sálámà sí mi o kí ló ti ṣeun òjíṣẹ́ láti ẹ̀ ti kọ́kọ́ sọ̀rọ̀ náà tọrọ sísọ ọba wà pàmísìbù ni òjíṣẹ́ náà sílámù kò ní í sọ yóò jẹ́ kó wọ́n parí tó ń ṣe náà sọ̀rọ̀ sísọ ọba pàmísìbù àdàwà ẹ̀. àtàníyà ó ní tó bá rí mi nínú condition tí mo wà yìí tó túmọ̀ sí pé tí ìbá ṣe condition yẹn ló wà a lè a lè sọ̀rọ̀ a lè lè dáhùn a lè lè fún yàn wọlé àná. àwọn méjì kan ń ṣe fanfa lórí tayaman ẹnìkan sọ pé ẹyọ kan pé ló wà pé tí ẹ bá ti fọ láti orí ọwọ́ dé ọrùn ọwọ́. ṣé ẹ máa ń fọ. no kéèyàn kéèyàn wáìpù. Ah, ok now ok ẹnì kejì sọ pé. ìṣàlá ọ̀rọ̀ tẹ́mọ̀m láṣẹ wípé tí àbá lè ṣàlùwàlá kí ni tí ó rọ́pò rẹ̀ láti ṣèjọsìn ìṣàlá next alcohol outreach. ẹnì kejì lẹ́kùnrẹ́rẹ́. ẹnì kejì sọ pé kéèyàn fọdé ìgbópá ni ó ni ó wà sọ pé. tẹ́mọ̀m ẹ̀ ṣàlùwàlá. wọ́n yẹ mú ẹ̀rí wá láti inú bùlùkù wàrà ni. ṣọlẹ̀ sọ́sọ̀ yìí. wọ́n kọ sí ẹ̀kọ́ wọ́n sọ yìí. <laughs> ama ṣàlàyé ní ẹsẹ halkọ ìṣàlàyé pé pàṣẹ kò ì parí na ẹjẹ ẹgbẹ fún ẹjẹ sọ̀rọ̀ ẹ náà fọdọ. ẹlẹ́kìtà ni pé kí èèyàn wà ní mọ́ṣáláṣí kí kó máa kírun lọ́wọ́ bóyá ti kíbi rákà kan for example ẹbí ṣubú yìí. Ah. wọ́n ti kí first raka second raka náà ń kí lọ́wọ́ àlọ́lẹ̀ rà jáwọ́ lọ ṣàràrà láì sọ̀rọ̀ séèyàn ó wá padà wá àwọn kan sọ pé kí kọ̀ǹtínú irun yẹn láì ní dá first raka padà wípé kò lẹ́sẹ̀ ńlẹ̀ àwọn kan ti sọ pé ó lẹ́sẹ̀ ńlẹ̀ wọ́n fẹ́ gbọ́là yìí ẹ̀ lẹ́nu ìsà. èyí tó lẹ́sẹ̀ ńlẹ̀ yẹn lèmi dúró lé lórí. ok sir ètò sọ pé lẹ́sẹ̀ ńlẹ̀ ni mo dúró lé lórí torí ẹgbà ṣe ẹ lè fún mi ní ẹyìn. sunani abi daud. ok ǹjẹ́kọ̀ọ́ wọn lè fi ṣọba kú wa. salaamaleykum antura. akasara antura. ẹ sọ pé alikirun ní inú mọ́tò họ́ plane then àti ship. àti àti ship. no àwọn àwọn afáàní sọ bẹ́ẹ̀. ok wọ́n dẹ̀ mẹ́rin wa. ok sir. na tí ìrùn bá ti tó gbogbo condition tó bá bá ọ tètè mú wá bẹ́ẹ̀. àwọn anumọ́tò èrò pọ̀ ó ń bọ̀. àwọn anumọ́tò láti fi fi àánú sílé bẹ̀rù pọ̀ ní mọ́tò wọ́n ń sọ̀rọ̀ àwọn kan sọ̀rọ̀ gbọ́n wọ́n pè rẹ́díò àwọn ń sọ̀rọ̀ ní mọ́tò àsìkò wọn wá pé lásìkò yẹn wọ́n fẹ́ mú wọn ní mọ́tò ṣé a lè kí bá ṣe ń pè orin yẹn a lè mú wọn bá ṣe ń pè orin mọ́tò fún fún ọjọ́ yẹn. tó ṣẹlẹ̀ nínú ọjà tó fẹ́ kírun nínú mọ́ṣáláṣí ọjà bọ́ọ̀lù ti fẹ́ ṣe fi ariwo tibẹ̀ gan máa ń pọ̀ jù Wa wọ́n tẹ̀ lọ. السلام عليكم ورحمة الله وعليكم السلام جزاك الله خيرا جزاك ìbéèrè tèmi ni pé ọmọ onílé kí ni Muhammad sọ nípa ọmọ ilé ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì ǹjẹ́ yẹn lè sùn ní òhò kó má fi nǹkan kan sójú ara kó sì sùn bẹ́ẹ̀ nínú ilé ẹ̀ kó sì paná. ẹlẹ́ẹ̀kẹta takbiratul ihram tá a máa ń ṣe yẹn ṣé tá a bá ti ṣe a gbọ́dọ̀ dáwọ́ lọlẹ̀ ní ká tó gbé lọ sáyà àbí ká gbé lọ sáyà nígbà tá a bá ti ṣe. ká dáwọ́ lọlẹ̀ ká tó gbé lọ sáyà. ara wà hẹ̀dù. ìsùn ní hòhò tàbí wẹ̀ ní hòhò a lè wẹ̀ ní hòhò a lè sùn ní òhò but ká bora lọ dájú. òjíṣẹ́ lọ́sọ̀lá àràsílà sọ wípé nínú ìmáàmù Bukhari níbi ìwẹ̀ ní hòhò ó mú nasuwa tẹ̀bùwìb tó mú wá ní wípé permissibility pa lè wẹ̀ ní hòhò ṣùgbọ́n ká bora ló dájú ó wá mú àṣàrò ọmọ ti. sayidina musa sallallahu ala nabiyina na alayhi ó mú wa torí tá a bá dá ọba adẹ́dà ń wò wá bụ tijú rẹ̀ bó tiẹ̀ jẹ́ pé kò síbi tí ò rí lára wa látara àfi nǹkan bóra òun lọ́lọ́lá jù. nípa ti ọmọ ilé wọ́lgẹ́kọ̀ alwazag. òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ pé ẹni tó bá pa ẹnilé yọ gbà ládàá àádọ́rin kí ni àbí yọ gbà ládàá àádọ́rin torí wípé nígbà tí wọ́n ju anabi Ibrahim sallallahu alaihi wa rẹ̀ sínú náà gbogbo nǹkan tọ́lọ́run ọba dá wọ́n yẹ̀ bá but ọmọ onílé ń fẹ́ ná so nítorí náà israel president gbogbo ìgbà tá a bá kiri ká pa ọmọ ẹ nílé pípa rẹ̀ yóò fún yàn ní ládàá àádọ́rin láti seventy so pípa ọmọ nílé súnà ni ọ wà nínú súnà ní àbí Daud àgbọ̀n kankan nípa irú géèmù but kàtà but kò rọrùn kéèyàn rí ọmọ nílé pa aláìjẹ́ pé rú rẹ̀ gé ọ wà nínú súnà ní àbí Daud. ọwọ́ àná súnlẹ̀ ní àbídà àwòsàn yìí kò sí náà. Ah. Assalamu alaikum ya Sheikh. Wa alaikum salam. Jazakallah. Na'am. Na'am ya Sheikh. Sabai. Ayi kare idan ya ainihin tsoma bakin shi cikin ruwa. Kamar ruwan ya zama ainihin najasa. To me ma'alli idan mutum misali ya taɓa jikin mutum shi ma ya iya hana shi sallah? A'a. taba jikin mutumin ba shi ne abu ba tunda abin Allah madaukin sarki ya aika manzala sa sana mai gaya mana shi ne tsoma bakin amma gundarin jikin ba cewa ya shafi mutum cewa a wanke jikin ba a sai kuma magana na biyu warraka da aljani bi ma'ana mutum yana warrakar da aljani da aljani to mutumin da yake halaka da wa ya sa shi ba wanda ya tsashi wa aljanna su wakar kawunan su da junan su eh nufina an ce aljani ba ya halaka da dan adam face shi dan adam din ya zama tantirin kafin eh. saboda zai wakiltar da shi wani abin da zai dinga yi kafin shi ma ainihin mai yiwa mai yiwa shi yasa istighraq mutum yayi tsunguma cikin harka da aljanni ba jahiz bane ba jahiz bane iyakacin inda shari'a ya dan ya hajiye mutum ya tsaya aka domin yanzu akwai ato nusus da dama da asar da ke nuna cewa idan malami mai sunna yana rukiyar wanda ya samu masu aljannu ke magana ta bakin wanda ya samu masu din kuma ta aka ana iya irin muhawara da aljanni har a yi mashi gargadi cewa ya ji tsoron Allah in Allah kuma ya sa aka samu dacewa yana ya musulunta inda wata aljannan ta musulunta hannun shek na shek abdulaziz bin bazu rahimahullah mata wasa kuma iyakacin da ake so a je da irin wayan nan take masha Allah Sheikh Abdulaziz bin Baz rahimahullah rahmatawa sai ya nuna muna ya aika wannan aljannan da ta musulunta cewa ta je ta ma ire su wazi cewa su masu musulunta kuma su guje zalunci na musguna ko kuma irin cusan eh, cutar da um, dan adam to ana an gan wannan dan amma mutum ya zama ya kasance ya shiga halta da su har ma shi ma shi ma kamar da ya dan tabu da haka yana shiriri ta a gani shi kuma yana gani cewa yana wani wata matsayi wanda Allah bai bashi ba to wannan da addini bai yarda da shi ba an tafi za su maka níta àti mi ọ. mo na láti òkè wọ́n ní ǹjẹ́ a lè wẹ nifas kó tó di pé ogójì ọjọ́ pé lẹ́yìn tí wọ́n bá bímọ. tí obìnrin ṣàlàyé bá dé àwọn tóbìnrin bá bímọ nísìn tí nǹkan ọmọ tí ẹ̀jẹ̀ bímọ bá dá nísìn wẹ̀ tọ́lá yóò wẹ̀ nísìnyí ọdẹ màkì mu rí àwọn obìnrin tó jẹ́ pé wọ́n eré jẹ́ pàápàá tí wọ́n bá ti báyìí parí náà nù kí wọ́n wẹ̀ ètò bá yẹ pé kan ló máa ń lò lẹ́yìn ìjọ yẹn ẹ̀jẹ̀ ó dà bá ti dá yóò màkì mu but ẹ̀jẹ̀ dá kò dá o kò gbọ́dọ̀ ju ogójì ọjọ́ lọ. wọ́n ní tí èèyàn bá parí nǹkan oṣù tí ó dẹ̀ ti haibọ ní àsìkò maghrib. ǹjẹ́ a tún mú àyílá àtàlásàrì wa. àsìkò tí pa tó bá jẹ́ pé nǹkan oṣù rẹ̀ ti dá kí àyílá tó tó òun ló fi lọ́ra èyàn gbèsè ńlá kan lọ. ṣùgbọ́n kí iṣẹ́ yẹn àsìkò tó dá náà ni ara kò bẹ́ẹ̀ lè lè ó wá wẹ̀ lọ́jọ́ yẹn lé lórí ètò wọ́n ní báwo ni ẹni tí ó ń ṣe istihabo báwo ló ṣe máa kírun bóyá ó ṣe nǹkan oṣù fún ọjọ́ márùn-ún àkọ́kọ́ ṣùgbọ́n ẹ̀jẹ̀ yẹn ò dá fún bíi ọjọ́ mẹ́wàá lẹ́yìn ìgbà yẹn tó báwo ló ṣe máa. kó chẹ́ẹ̀kì nature rẹ̀ tó bá yẹ pé istihada ni òjíṣẹ́ náà sọ̀rọ̀ àlàsílàm ní èyí tó rọrùn jù tó jíṣẹ́ náà sọ̀rọ̀ àlàsílàm recommend zuhur tó jẹ́ àkọ́kọ́ àsìkò asri kó wẹ̀ kó mú zuhur àti asri wá yàrá pé nísìn yóò mú zuhur wá ní ìgbẹ̀yìn àsìkò rẹ̀ yóò mú asri wá ní àkọ́kọ́ àsìkò rẹ̀ tó bá ti di magrib tó bá ti di pé ó ti fẹ́ di pé ìgbẹ̀yìn àsìkò magrib kó wẹ̀ kó wá mú magrib àti ṣáì wá tí àsùbá bá ti tó kó wẹ̀ kó kí àsùbá ẹ̀ ń tó jíṣẹ́ náà sáà sílám rẹ̀ na na. ọlọ́run jẹ́ kí a rí nǹkan lórí sàn. ààrẹ àti wàhálà. àwọn onífújì ṣe máa ń kọrin jákujàku yìí. náà kò sí èdè ìkọrin dáadáa náà. bẹ́ẹ̀ni gbogbo wọn bẹ́ẹ̀ni tó jẹ́ pé wọ́n á fẹnu á ní kíní kan gbogbo jákujàku tó máa ń wí yẹn. bẹ́ẹ̀ni. àwa rí ni dẹwà tó mùsùlùmí. so á tún wá dárúkọ ńlá sọlá tí ọmọ kékeré kan wá béèrè lọ́mi láàárọ̀ yìí pé ṣé àwọn ó tún ṣe àsálátù tí àwọn èèyàn kéèyàn tí tó yẹ pé wọ́n fi ẹ̀fẹ̀ ni wọ́n ń ṣe tàbí wọn àti ẹ̀fẹ̀ kọrin náà ẹlòmíì tó ń ṣẹ̀fẹ̀ tó dẹ̀ ń dárúkọ jíṣẹ́ wọn sàlá níbi ẹ̀fẹ̀ rẹ̀ ṣé a ṣe àsálátù. òun ló ṣe ẹ̀fẹ̀ ah, òun ló ṣẹ̀fẹ̀ bọ̀tọ̀ òjíṣẹ́ náà àwọn ṣe àsálátù tọ́wọ́ ni man dukirtu indahu fọkàtìyà tọ́lí sọláàtà àlẹ́yà fọkàtìyà tọ́lí kọ́lí jẹ́nà ẹni tí wọ́n bá dákọ̀ mi lọ́dọ̀ rẹ̀ tọ́wá míìsì àṣàlátù ṣíṣe fún mi ó ti míìsì ọ̀nà àlìjẹ́nà tóun bá ṣìnà àwọn tara ṣìnà rẹ̀ gbogbo ògbà wa máa maximize utility time àti situation wa ni ó bá yẹ kèfèrí lọ́dàkọ rẹ̀ á sọ sọ̀lá tí kèfèrí bá sọ fún ọ nísìnyí wípé àsìkò oorun ti tó tọ́lẹ̀ ti tó lóòótọ́ yani tusalli àrí náà ọmọ àyà tó jẹ́ pé kèfèrí ni wọ́n ti tẹ́ fún bàbá rẹ̀ pásítọ̀ ni but mùsùlùmá lòun oní òjì lóru fún tààjù ní yọmọlẹ islam àti khamis oní ọ̀sán fún yí ẹ mà láwẹ̀ ní èní àti kíní ẹ olóǹtẹ gbogbo wọn yìí o mazala pásítọ̀ wọn mazala pásítọ̀ pásítọ̀ rẹ̀ náà ló dẹ̀ ń tẹ́ sísà ọ̀dẹ̀ ṣe ìsìláàmù ọlọ́bẹ̀ ẹ̀yọ̀ yaani kánú ti yaani yaani high level islam ni ó dẹ̀ ń bá wọn sọ̀rọ̀ ó bá wọn sọ̀rọ̀ so ọlọ́run mà kó dodo ni ṣùgbọ́n kò sí tó ń lè ṣe sí bó ṣe bí wọ́n ṣe máa ń sọ náà nìyẹn pàṣẹ <laughs> yàrá múnà ọ̀gádà máa ń lẹ́kọ̀ọ́ dáhùn àṣọ. béèrè ọmọ yẹn ẹlẹ́ẹ̀kejì ni pé ẹni tó máa ń wẹ̀ nínú swimming pool. náà wípé ó wá hápùn pé wọ́n rẹ́ nìkan fẹ́ wà drowned. náà ìyẹn omi fẹ́ rú lọ. náà so pé ẹni wá jẹ́ obìnrin. náà bóyá ó wà ní ipò ìhòòhò. bẹ́ẹ̀ni. ṣé at that point táàdì ẹ̀fẹ̀ máa wò kí ẹ̀mí ẹ̀ bọ́. náà ṣé kí ló ń wá lọ sùn ní. ó wá ní obìnrin ló wà ní tòsí. obìnrin ní máa wẹ̀ jọkùnrin lọ. bẹ́ẹ̀ni wípé kí lóbìnrin yẹn lè ṣe fún lásìkò yẹn tàbí bóyá ọkùnrin náà ni nídàkejì ṣá pé kí ni wọ́n lè ṣe nírú situation yẹn. enírìnkùnrin bíi tí wọ́n lòun náà ló fi dé swimming pool ọ wá rí ọ̀kan tí ìrìnkùnrin tiẹ̀ ju tiẹ̀ lọ tó fẹ́ kú sómi làálà aláhùn yóò dé tó bá dada ní ká amúra ó lè yẹ pé ìyìn lọ́lọ́wọ́ bó fi sábà bí tó ń náà fi gbọ́ ọ̀rọ̀ ọlọ́wọ́ báyìí kó ṣe dáadáa àlàkùnlé hàl kéèyàn ṣe kéèyàn láìlé. kò mú kú ò pé nínú kùnrin ló náà ìṣe burúkú ló náà. jazakumullahu khair. salaam aleykum salaam. wa aleykum salaam. adé kẹsàn-án ní orí ọ̀rọ̀ ipe kí a máa ní ká máa sọ pé à wá ìmọ̀ kọ̀kọ̀ then ká máa ní ìgbàgbọ́ lórí àwọn tó bá sọ pé àwọn nímọ̀ kọ̀kọ̀ so báwo wá ní ti àwọn tó yẹ pé wọ́n máa focus wọ́n máa sọ fún wa ní pé ọjọ́ báyìí ojú máa wọ̀ then àtàwọn tó máa ń sọ pé káàbọ̀ ya stand láti fi lè wo condition wọn. Ah, wọn wọn. scanning ala lọ́wà instrument ni tí ó gbé gbogbo ti ọbẹ̀ ń bẹ̀ tí ó gbé jáde báyìí ó ti dé lẹ́wù tó jẹ́ wípé ìwọ gan fún ara rẹ tó ìṣe medical person o lè ra instrument yẹn láti fi máa monitor condition ọmọ rẹ oyún ìyàwó rẹ ìyẹn possible instrument ṣó ti yé báyìí nìsín wọ́n gbé sójú ara tàbí kí wọ́n nù tàn sí yóò dẹ̀ gbogbo condition rẹ wa. ìyẹn ó wà ń bẹ̀bẹ̀. meteorology ìmọ̀ ni tí wọ́n fi máa sọ yìí pé tí atẹ́gùn bá wá báyìí tí condition bá wá báyìí ó lè di báyìí wọn ò lè fi gbogbo ẹnu sọ but ọ̀gọ̀rọ̀ prediction wọn máa ń wọlé wọ́n dẹ̀ máa ń fèlú gbà mí tí ọba adẹ́dà bá fẹ́ sọ yìí pé àṣetó wúlò òun tó fẹ́ fi hàn ẹ̀dá ṣùgbọ́n àwọn tí wọ́n sọ pé àwọn ní ìmọ̀ àkọ́kọ́ nọ́ọ̀sù wo ni wọ́n fi dé mọ́lẹ̀ fíìdì wo ni. wàá jù ní so wọ́n sọ pé ṣé àwọn tí wọ́n sọ pé wọ́n focus torí. wọ́n fẹ́ ntí ọ̀jọ́ra wọn ni wọ́n fẹ́ fi wéra wọn láti fi fi irọ́ láti fi rinlẹ̀ ṣó ti yé báyìí nísìnyí ọ̀rọ̀ ọmọ sciences lélẹ̀ tẹ̀sìn lélẹ̀ kí ló jíṣẹ́ lọ́sọ̀rọ̀ àṣìlám sọ. So nípa ẹni tó ń fọkásìtì irú tiwọn yẹn kí ni òjíṣẹ́ náà sọ̀rọ̀ àǹsọ̀ bẹ̀ lórí rẹ̀ inshallah al-karim ibi tí wọ́n pín sí bí wọn ò ṣe jọra wọn torí àìníyà ìbéèrè yìí àtàwọn èèyàn tó pọ̀ tí wọ́n ti sọnù lórí rẹ̀ inshallah al-karim a kọ́kọ́ yan ní halkọ̀ tó ń bọ̀ kó tó di pé a sọ̀rọ̀ lórí àwọn pàhárà tó tàn bá bọ̀ sọ́tì torí iṣu àkídà lélẹ̀ wàá lórí gbogbo tí masáyìlì bá ṣẹlẹ̀ ọ̀rọ̀ tí àkídà gbọ́dọ̀ kọ̀ọ̀kan yẹn jù rẹ̀ náà ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn wọ́n ń sá sí abẹ́ ní ti wọn kékeré yẹn máa sá sí abẹ́ abẹ́ abẹ́rẹ́ algaric sọmọ pé ẹni tó bá fẹ́ rì sómi gbogbo ń tó bá rí ìbá àjàtẹ́gùn yóò fẹ́ máa dìmọ́ láti fi ṣe okùn láti fi kọ́ nínú ewu àwọn tí láwọn ń wá ìmọ̀ kọ̀kọ̀ tí wọ́n ní wọ́n ń ṣe nù aburú tí wọ́n ti kó fún orí ara wọn àti àwọn tí ẹ̀sìn wọn ò jiná tí wọ́n ń kó sí wọn inshallah alkarim àlàyé rẹ̀ á ṣe inshallah alkarim. ẹlẹ́ẹ̀kejì òun ni pé tí a bá fẹ́ wọlé ẹ̀gbin ìjẹ́ ó ní pàtó ẹsẹ̀ kan tá a lè gbé wọ̀ àbí a kàn lè wọlé ẹni àrùn ní ìgbà tá a bá ti ṣe dùá. gbogbo àdúrà lọ́sẹ̀sẹ̀ múlẹ̀ àdúrà àlọ́fẹsẹ̀ múlẹ̀ nípa alẹ́ ẹ̀gbẹ́ o. ok oúnjẹ bẹ́ẹ̀dì ṣé a lè jẹ́ ipe ọkọ pé wàá pé òun ṣe ọjọ́ bí. irinkurin ní ìjẹkújẹ ni. èyí tó parọ́ ẹ̀ ni pé kí á fárun abẹ́ àti irun abẹ́ so ní ogójì ọjọ́ tó. kò gbọ́dọ̀ kọjá ogójì ọjọ́ ní àtúfà òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ká tọ́ irun mú ká fárun abíyá ká fárun abẹ́ ká dẹ̀ gé ìkànnà àwọn sábẹ́ ìjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlá àwọn wa sọ gẹ́gẹ́ bó ṣe wá lọ sílẹ̀ nínú sáyé wípé ó fi àsìkò sí fáwọn pé kò gbọ́dọ̀ kọjá ogójì ọjọ́ tó ń túmọ̀ sí pé tó bá ti kọjá ogójì ọjọ́ ó ti dẹ̀ṣẹ̀. ǹjẹ́ obìnrin tó jẹ́ pé ó lóyún so ikùn ẹ̀ ti wá ga kò lè ráyè ṣe súnmọ́ ẹ̀ ṣé kó fílẹ̀ bẹ́ẹ̀. kò lè ráyè ṣe kínni. láti fa irun abẹ́ ṣé kó fílẹ̀ bẹ́ẹ̀. ọkọ rẹ ọba fa. torí tí ò bá jẹ́ kọ́kọ́ wọn bò ń fa tí ọba bímọ àwọn tí wọ́n bá fa tí wọn ò ní bá fa pẹ̀lú rọrùn ni wọ́n bá fa. ọkọ lè bá fa. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Uh, question mi dá lórí adoption. Now ẹ̀jọ̀ ṣé ó wà aláwọ̀dé ní Islam. tẹ̀bẹ́ ńlá náà. àná ẹlẹ́kejì ni ṣé ọmọ bẹ́ẹ̀ ó lè jogún bàbá náà. yóò fi ó lè fi wò sí alẹ́ fún torí kì í ṣe wárẹ̀. ṣòtí wọn á fi wíìlì ilẹ̀ fún but kò torí torí kì í ṣe wárẹ̀ kò nípìn nínú ogún but àsọ́ọ̀lẹ̀ ni ẹnìyẹn ó sọ́ọ̀lẹ̀ wípé kí wọ́n bóun fún ọ nípìn báyìí ẹni tó lè jogún òun kò lásọ̀ọ́lẹ̀ will ká sọ yìí pé tí mo bá lọ tán o ẹ bá ń fún lágbájá ní kínní ẹ bá ń fún sàkásìpè ní kínní ẹni tá a lè sọ àsọọ́lẹ̀ fún báwọn ẹni tí ò nípìn nínú ogun ni ẹni tó bá ti nípìn nínú ogun ọba adẹ́dà ti fún un nípìn tiẹ̀ o tún gbọ́dọ̀ fi sílẹ̀ mọ́ fún un ní nǹkan kan náà àsọọ́lẹ̀ o tí ẹni tó fẹ́ kó sọ́ọ́lẹ̀ Allah subhanahu wa ta'ala ó fi fún wa ní grace ni wípé iṣẹ́ olóore tá a tún lè ṣe lẹ́yìn ìgbà tá a bá lọ tán tí ó fi ní jẹ́ pé a tún máa gbalada rẹ̀ but kò gbọ́dọ̀ ju ìdá kan nínú mẹ́ta lọ torí àwọn tí wọ́n téèyàn bá ti yẹ̀gẹ̀ láì gbogbo tó kù yẹn ṣe tiẹ̀ mọ́ ọba adẹ́dà ti pín fáwọn tí wọ́n ní ntọ́ba wa fẹ́ mú bẹ́ẹ̀ àsọ́lẹ̀ tó fẹ́ sọ kò gbọ́dọ̀ pa tiwọn lára. Sokokwa dọ juu. I da ka ne nọ mẹtal. A taba n'awa alawtu. Wala, ale ala. Gbatogwu ɔni njogu ɔni. O de gbaara o si ya na na. Bɛɛ nin, bɛɛ nin, bɛɛ nin, bɛɛ kishiyenye ni ka a ɔwɔ makpiliyere tɔ to ya e kusi yoro. Ɛn ten yi hɔ hɔ yi ten yi hɔ èèyàn ọmọ gba islam ọmọ ibi tó ti wá ọgbà islam ọfẹ máa tààrà kàkà máa ra ọsọdọmọ ọwọ láti kékeré máa bẹ tọkọ àwọn ọmọ tí wọn jù síta tí wọn jù sórí tá a mú ká dá ibì kan pé ilé ọmọ òrukàn islam arama because ọmọ òrukàn àtàwa wọ́n fẹ́ ká bí yẹ pé kò so irú nǹkan you understand so circumstances lè wà ń gbà mí tí ó lè má jẹ wọn mẹ̀lẹ́bí tí ó jẹ́ pé ọmọ tá àti ẹ̀mọ pìlẹ̀ rẹ̀ ni ọmọ sọ̀rọ̀ òun ti sọ́mọ́. naam naam kì í sọ́mọ́ ni. sọ́mọ́. ká má sọ pé na foster parenthood now It's permissible okay right, I understand jazakallah khair. salaam aleykum sir. wa aleykum salaam tala. ìbéèrè mi márùn-ún ni. ok ẹ má dùnú sá. number one. ọmọ ìyá mi yóò béèrè ilé ìtújẹ ilé ìkarùn-ún ah. mẹ́rin lèmi fẹ́ béèrè. Okay. fọ́tẹ̀. èké nínú ẹ̀ ni pé ẹ sọ̀rọ̀ nípa ajá. ajá bẹ́ẹ̀. ṣé ẹ̀wọ̀n ìdọ̀tí ni wọ́n ẹ̀wọ̀n ìgbín ni wọ́n. bẹ́ẹ̀. ṣé èèyàn lè sìn wọ́n. permission méjì ni táàfi sọ́lé táàfi sọ́kò tàbí táàfi dẹ́dẹ́ ìmọ̀ táàfi sọ ilé tàbí táàfi sọ oko àti táàfi ṣeko tàbí táàfi dẹ́dẹ́ èyàn ò gan lópin ìgbà tá à ń bá ń kíìpù ẹ̀ o àwọn àpín kan nínú iṣẹ́ olóore wa yóò máa lọ sí bẹ́ẹ̀ hadith sahih. so yìí túmọ̀ sí pé fífi ẹ̀ gan ó léwu. kò sí ó léwu a kò sí tí ò léwu nto bọ́ bá jẹ́ pé ológbò gan ni tó o bá fún lẹ́tọ̀ rẹ̀ ó léwu tó bá jẹ́ pé ọmọ gan la gbàtọ́ tó o bá fún lẹ́tọ̀ rẹ̀ ó léwu kò sí tí ò léwu tó o bá fẹ́ àwọ̀ gan tó o bá fún lẹ́tọ̀ rẹ̀ ó léwu tó o bá bímọ gan tó o bá fún lẹ́tọ̀ rẹ̀ ó léwu torí ẹ̀tọ́ àkọ́kọ́ tá a gbọ́dọ̀ fún ọmọ tá a bí oníkọ́dá ọba adẹ́dà mọ̀ kó mọ ọba adẹ́dà kó mọ̀ wípé ifá èé ṣe tí mo èèyàn tẹ̀bà tì bẹ́ẹ̀ lọ bàtálá bẹ́ẹ̀ lẹ́bọ bẹ́ẹ̀ la ṣiṣẹ́ tí wọ́n ń pè ní ìṣẹ̀ṣe gbogbo wọn láwọn náà kọ́mọ̀ yìí pé kò ògbé ò lè gbẹ̀yàn kó lọ gbé ásíìdì mu kò sí tí ó ṣe ẹ̀dá tí ó fi wá fọwọ́ rọ́ tawhid sẹ́yìn tí ó fi wá ṣe ṣírkù ọgbọ́dọ̀ máa wọ̀ ọ̀nà lórí yẹn gbogbo ìgbà torí pé ọba ẹ̀dẹ́dọ̀ wa ta'ala ó ní àwọn kan tó gan kò sí nínú ọmọ ènìyàn tó fún lápọ̀lé bí àwọn ọlọ́run ọba ka wọ́n bọ̀ wá ìgbà tó ń gbogbo ó ní làhábìtọ̀ anhum ma kanu ya'malu tí wọ́n bá lọ ṣe nǹkan wórogún pẹ̀lú èmi ọlọ́run ọba pẹ́rẹ́ báyìí gbogbo dáadáa tí mò ń ròyìn nípa wọn yìí gbogbo dáadáa àwọn yẹn ti bàjẹ́ nù àràwá ẹ̀. àsáni ọwọ́ á fèsì olórí wọn gan sallallahu alaihi wa sallam ó ní la in ashrakta tó o bá lọ ṣẹbọ pẹ́rẹ́ la yahbitanna amaluka wala takunanna minal khasirin gbogbo sẹ́ẹ̀rẹ̀ táyìn ọ̀lẹ́ lórí yọ bàjẹ́ ọ̀dẹ̀ wà nínú àwọn tó pàdánù so ti yẹ báyìí nísìn ẹ̀kọ́ àkọ́kọ́ tá a gbọ́dọ̀ kọ́ ma oní tawhid á a wọ́ọ̀nù rẹ̀ rẹ shirkiyat á wà kọ́ni tíyàn fi sórí ire láyàtọ̀run ìbàdà lẹ́yìn ìgbà yẹn ntí nǹkan yóò fi dúró déédéé wọ́n ní ta'alimul Qur'an khayrukum man ta'allama al-Qur'an wa 'allamahu bẹ́ẹ̀ yẹn bá mọ gbogbo nǹkan kàtọ́ gbọ́ gbogbo èdè tí ọmọ Qur'an kà olórí burúkú ni èèyàn gbọ́ yìí dáadáa èèyàn wá kọ́ Qur'an lásán bó la ṣe lò constitution ìdáná so yé báyìí nísìnyí níta fi lò ó ní sunna sunna ló ṣàlàyé bá ṣe lo Qur'an tá a ní ṣìlò àwọn àṣọra fún bid'at àwọn ọ̀nà tó fẹ́ tá a rò pò ní tí ì ṣe gbogbo wọn yàn àwọn àtẹnire tó ti kọjá lọ bó àwọn nǹkan kan wá ń bẹ tí máa ń mú rọrùn lọ́kọ̀tẹ̀lá àrẹ́bíyà ìgbédè lárúbáwá kéèyàn lè sọ kéèyàn lè ronú nínú rẹ̀ tó ti yé báyìí nísìnyí gbogbo àwọn ọdún kan báyìí lèyàn kọ ọmọ gbogbo ọmọ mùsùlùmí tó yẹ pé tí ò bá ti ní irinṣẹ́ yìí lọ́wọ́ yóò ṣiṣẹ́ kọ́lọ́mọ yà á ṣiṣẹ́ so òbí tí ò bá ti yanjú eléyìí ha ah, subhanallah kò tí ì rí nǹkan yẹn jù ìyàwó náà ó ní ìwọ̀ tí èèyàn gbọ́dọ̀ fún so kò sí ni gbogbo àwọn nǹkan wọ̀nyí gbogbo ẹ̀ ló ní aha ìwọ wọn tí èèyàn gbọ́dọ̀ fún. E, èkejì ni pé tí eku tó bá jẹ oúnjẹ èèyàn bí a bí bread èèyàn lè gé ibi tí ó ti jẹ yẹn kó jẹ kúrò kó jẹ lè tó kù èèyàn lè jẹ ẹ̀kẹta ni. bíyà bàbá tó bíyàn ó jẹ́ ẹlẹ́sìn kejì bíyà kìrìsìtẹ́nì ó sì ti wá jáde láyé ó sì fi property sílẹ̀ so bíyà ilẹ̀ so lára ọmọ ẹ̀ wá jẹ́ bí mùsùlùmí ó lẹ́tọ̀ọ́ lára ó jẹ́ bí mùsùlùmí àbí mùsùlùmí ó jẹ́ mùsùlùmí ó jẹ́ mùsùlùmí èyí tó jẹ́ mùsùlùmí yẹn ó lè nípa ó lè kópa nínú pé wọ́n ń pín ogún yẹn ó lè jẹ́ ogún bàbá ẹ̀ kò ní jẹ́ ìpín ogún bá ń ṣe ń pín ogún Islam sọmọ yìí pé ogún mùsùlùmí kí ẹni tó kú bá fi ìyàwó lẹ̀ tó fọmọ lẹ̀ tó fi bàbá lẹ̀ àti ìyá ó nípìn ìyá àti bàbá ó nípìn tí wọ́n gbọ́dọ̀ ní plant determine rẹ̀ àwọn ìyàwó ó nípìn wọn àwọn ọmọ wọn nípìn wọn ọkùnrin nípìn tiwọn obìnrin nípìn tiwọn àní pin báyẹn wòye tí wọn bá pin kàn án sheikh islam ibn Taymiyyah rahimahullah àmọtàwọn àṣà ni pé ká má fi gbogbo ẹ lẹ̀ fún wọn torí kó má bàa gà wọn lápá èyí tí wọn bá pin fún wọn lára rẹ̀ yẹn ó ti reduce the strength wọn lórí àti ṣe aburú wọlé àwọn àlẹ mọ. torí tí mo gbọ́dọ̀ lẹ̀ pé mùsùlùmí ò lè jogún o. eléyìí ìṣogún torí wọn ò pín wọn ò pín tí wọn ò pín lẹ́yìn àrò ìṣẹ̀lẹ̀ àti ìṣogún jíjẹ tòtí wọ́n fún un ní ìpín nínú tí wọ́n ń tí wọ́n ń pín yóò gbà á láti fi reduce the financial strength wọn ṣó ti yé báyìí nísìn ẹ̀ because nígbà míì tí wọ́n pín ó lè lágbára débi pé tó bá filẹ̀ fún wọn. wọ́n fẹ́ gbé ọ̀bẹ léra rẹ̀ ní gògóńgò ni. ọ̀sẹ̀ yẹn lè agitate pé bó ṣe fẹ́ kiri yẹn. ẹni tí mùsùlùmí ò lè agitate kò sí agitation ó ti wà nù ná. so eléyìí ọkàn fẹ́ o ní wípé mo ṣe cooperative. so àwa máa ń ya owó ń bẹ̀. so wọ́n lè ní ya twenty thousand ó lè tán five months. na four months. bẹ̀bí sèyàn yá owó ń bẹ̀ a fi san iṣẹ́ tó máa fi san owó fún five months a fi san owó fún six months ah. so the six months ẹ̀ ló fi jẹ́ bí èlé orí ẹ̀ hmm. gbogbo àwọn tí àwọn táwọn ìgbàwó yẹn. Islam ṣe irú èlé lè wọ̀ tó ti sọ èlé yẹn èlé ti di wọ̀. torí gbogbo owó yẹn ah. àwọn náà la máa pín ká máa tó fi ra nǹkan fúnra wa. ẹyin ẹ̀jẹ̀ iṣu owó èlé ló pe. inshallah al-karim tá a bá débi gbèyò a ṣe àlàyé ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. bí wọ́n bá ti wá fún mi lówó yẹn kọ́sà tọ́pẹ́ ti lákàntì mi. tó ti gbà á. tó ti wà lákàntì mi. next time kó o tó ṣe nǹkan ló ṣèwádìí kì í sì ìgbà tó bá ti ṣẹlẹ̀ tán má jẹ́ torí kọ́ ọmọ bá kó sí wàhálà kan fi sí fi hàn àwọn communal so in environment tó jẹ́ pé kì í ṣe ìbàdàn ó lè fi ràn wọ́n lọ́wọ́ ọlọ́dẹ àdúgbò ọwọ́ omi kankan oríṣiríṣi mà ó lè ṣe. ẹ ṣe gan-an. na na lórí ọ̀rọ̀ ẹ̀zà tí ẹ bá wà nínú wọn ẹ bá wọn. na ṣe èèyàn lẹ́sẹ̀ rẹ pé èèyàn wà lára. ó ní bá a ṣe máa ṣe cooperative tí yóò tẹ̀lé lánàá ọlọ́run ọba because these are one of the ways tí a lè fi bọ́ kò nínú wàhálà rìbá ṣáàlà kiri màá ṣàlàyé rẹ̀ lẹ́kùnrin ẹ̀ lẹ́ta. sàwọn àlejò. wàá kọ́ sọ́dà ń tọ́lá. ìsọ́kùn lọ́wọ́ fẹ́ràn. wọ́n ti fi jọba tún lọ fẹ́. ẹjọ́ sà ìbéèrè tèmi ni wípé ẹjọ́ ọmọdé kí ẹ bá wa ṣe àlàyé ìṣẹ̀mí lẹ́yìn ikú àti àṣeyàtù ìbátà. náà. sókè bá a ṣàlàyé lẹ́kùnrin rẹ̀. náà. ìrẹ́lẹ̀ kejì ni pé àwọn yorùbá máa ń bìlì pé tíyàn bá kú wọ́n máa ń rí ní kaduna àti kano tó máa lọ bí méjì mẹ́ta ah. tó bá di pé ó máa tún wá sí. kò èkó yọ ní jẹ́bẹ̀. Ah, ó lè má ti kú. wọ́n ti kú wọ́n ti fún sílé. Ah, ó lè jẹ́ sehef kó jẹ́ pé the reality was distorted ìdí tí mo fi come to conclusion yìí ni wípé àmọ́ ẹnìkan ó máa ń ṣe bí àwọn kẹ́míìsì agboolé yẹn ah. tí wọ́n ní credential tí wọ́n kàn máa ṣe kínní lọ up to sometimes ó wọ́n sin wọ́n ló kú wọ́n sin and all that ẹnìkan wa máa ń lọ bìkan bí ọdẹ ni mùsùlùmí lòun náà ó wá máa ń rí ẹnìkan níbi tó ti máa ń dẹdẹ tó máa ń ṣe bákànbákan in the end ṣá ó lo àwọn rukiyat kan ó mú ẹnìyẹn wálé ó bẹ̀rẹ̀ sí treat ẹ̀ ó dé level ẹnìyẹn ò lè sọ̀rọ̀ mọ́ ẹ̀yìn ò tí ì lè sọ̀rọ̀ ó di tọ́lọ́ sí today in the end ó wá lè sọ̀rọ̀ ó nígbà tí wọ́n ń gbé tí wọ́n rò pé àwọn ń gbé òun sínú sàárè ó ní tí ọ̀gẹ̀dẹ̀ ni wọ́n gbé sínú sàárè ó nígbà tí wọ́n ń sunkún òun fọ ọgbọ́n àwọn òun lójú pé òun ní òun òkú oníbọ̀dì kò fíìlì ọwọ́ òun tó ń túmọ̀ sí pé sihir ni wọ́n ṣe wọ́n distort reality rẹ̀ wọ́n dẹ̀ distort vision wa ni wọ́n fi gbé nǹkan mi sínú sàárè tí wọ́n kàn rò pa òun bùtà wá rò pé ìyẹn possibility yẹn ó wọ́pọ̀ sóti yìí báyìí ẹ̀ẹ̀kan lèèyàn kú ẹ̀ẹ̀kan lèèyàn kú tó bá yẹ pé ikú yìí ó kú normally ẹ̀ka lè yẹn kú hayati barzakhiya tó bá paasi exams lórí question mẹ́tẹ̀ẹ̀ta yẹn yóò máa jẹ gbádùn nù sáré tí o bá paasi yóò máa jẹ àní títí jọ bíi alkiyama hayati barzakhiya hayati yaani ghaibiya ntọ́ pamọ́ ni istiqraq fi hadha al-amru biduni nusus yaani la yajuz kéèyàn tarabọ̀ kọ́ máa sọ láì jẹ́ pé ó mú àwọn ẹ̀rí wá látọ̀ ọ̀rọ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àrọ̀ sọ́lá kò kọfẹsẹ̀ múlẹ̀ tó àṣà kan ò lè dá sọ àyàfi pẹ̀lú kó fi ọ̀rọ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àrọ̀ sọ́lá torí pé kí ni Allah subhanahu wa ta'ala kìí ṣe kó ṣí gàgà lójú ẹ̀ nìkan ó mú lọ sókè ẹgbẹ́ tiẹ̀ yàtọ̀ ọ̀tọ̀ lórin ní tiẹ̀ so àwọn ọ̀gọ̀ọ̀rọ̀ nǹkan pọ̀ tá a mọ̀ tó ń mọ̀ tá a rí tó ń rí tá a gbọ́ tó ń gbọ́ titi tó fi jáde láyé gbogbo àwọn ọdún kan báyẹn wà tó ni ó tì mẹlẹ. na ẹlẹ́gẹ̀ta ni pé àfọ̀ ní mímọ̀ kan hausa ni bàtà sọ̀rọ̀ níjọ́ kan ó wá ń sọ̀rọ̀ jù pé ká máa máa fún àwọn alágbe yẹn ní owó. alágbe ẹ ní bóyá handicap bóyá ó fọ́ lójú àbúrò ah, ah, nítorí pé ah, nígbà tí yàn encourage laziness pé Islam ò dẹ̀ promote ò dẹ̀. tí sì wà ní ká wà lẹ́sì. so mo ní àwọn tábà bẹ́ẹ̀ sí sọ́dákọ̀ bọ́ọ̀lù àti máa ṣí ó ní ká máa fún àwọn arúgbó àbí ká máa fún àwọn ọmọ wẹ́wẹ́ àbí ká máa fún àwọn lékè pé ó da ká sì máa rí àwọn tójú ẹ̀fọ́ olóṣèlú àwọn ìdánpọ̀ wà pé lọ́dọ̀ àwọn ó kọ́mọ̀ lọ́dọ̀ àwọn nílẹ̀ Yorùbá kò fi bẹ́ẹ̀ sí àpáwọn kọ̀ọ̀kan so bí gbàdúrà ìrọ̀rùn encourage laziness ni ká máa fún àwọn afọ́jú àbí ká máa fún wọn lówó. ó rí sọ níwọ̀nba wàá wa masaila fala tanhar. ọmọ ìfẹ́ ká àgbáyé ṣá máa ń. orí sọ níbìkan níbìkan torí wípé àwọn tí wọ́n bá ti di pé wọ́n di abara pa lókè lọ́hùn instead tí wọ́n á fi ṣiṣẹ́ wọ́n ti kà kún pé ìjẹ́ deformity ara yẹn O ti jẹ́ means táwọn ma fi wá o ọ̀dọ́ ìyẹn náà ń dá nísìnyí o ara fọ́jú tó jẹ́ àfàlà ara fọ́jú tó dẹ̀ jẹ́ o ó jẹ́ ó jẹ́ medical doctor ara àwọn míì nù wọn tí wọ́n historians wọn dé ara prof but gbogbo ẹ̀ gbogbo ẹ̀ àwọn òbí ẹ̀kọ́ àwọn òbí lóòótọ́ kò wọ́pọ̀ nísàlẹ̀ níbí because average Yorùbá person wà nǹkan kan ṣe kò. ó fẹ́rí lókè lọ́hùn-ún yẹn bákan but àgbọ̀yé ti ń spread nísìn Islam or encourage laziness now. èmi wọn sọ pé ṣé káwọn máa fún ọ lówó yẹn gbé yókùn àdẹ́pà yẹn kórè jẹ́ ẹ̀ bá rẹ́ni tó ní ìdí kéèyàn fún ó kóyàn yọ nínú nínú wàhálà tó o bá rí nídìí tó sọ pé bùnmi ń torí ọlọ́run ọba fún nítorí ọ mẹ́nà kọ́dá rẹ̀ lé láyìn ní kọ́dá rẹ̀ lọ́hùn ẹlẹ́ẹ̀kẹrin ni pé ẹ̀dọ́dà nínú ọ̀rọ̀ yín nígbà tí ẹ̀ ń sọ ìṣíwájú fún wa ní ìjẹjọ́ ni pé wọ́n akitara kẹsì rúhu haram wákọ̀ lè lówó haram nínú àwọn ọkọ̀ tó jẹ́ wọ̀. àwọn àwọn nǹkan tó wá ń sọ fún wa pé gbogbo àwọn drugs tá a mú yìí àwọn nǹkan kí wà nbẹ àwọn nǹkan kan tó jẹ sí pé ìròyìn kankan wọn fún nǹkan kan pé wọn máa ń wà nú àwọn kìnìún. èèyàn gbọ́dọ̀ ṣọ́ àwọn drugs tí gbogbo àwọn nǹkan yẹn ò sí mbẹ̀. nǹkan tó bá ti dé level tó jẹ́ pé percentage ẹ̀ máa di addiction tó máa para lára kò sí àfa tó sọ pé kí yẹn lò. so anytime tí yẹn bá fẹ́ lo àwọn kìnìún kí yẹn béèrè kan po lọ́wọ́ medical person tó fẹ́ fún yẹn tó jẹ́ mùsùlùmí àbàtì àwọn tá à ń lọ sí general hospital kankan most of these doctors wọn jẹ mùsùlùmí àkàn prescribe ẹ fún wa. tí wọ́n bá ti prescribe ẹ kí ẹ fi lọ ẹni tó jẹ́ mùsùlùmí kó kó fi ní ọ̀dà wọ́n ní àwọn alternatives tó pọ̀ tó yẹ pé kò ní gbogbo àwọn nǹkan ẹ̀ nínú. ìfọkànlá ọkùnrin. wọ́n á tún fi wá pọ̀ lọ́sùn. na diet سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد وعلى آل بيت على أزواج وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيت على أزواج وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته